kidala. Let me brighten my face. You are like a fi ń rìnà. Lọ́dúnwá inú ayé ẹ̀ ò jẹ́ ojú mi. Kí ni mo rí tí mo mú

ẹ jọ̀ọ́ tẹ́ bá ti wọnú bíbá ẹ bá wa ṣí ẹ ẹ jẹ́ kí wọ́n wọ́n gbọ́ ọ ó ti yé bẹ́ẹ̀. Mm-hmm. inú ayé ẹ ò jẹ́ ojú mi. Ah, èmi mọ̀ pé a lot of people will be on the life. a lot of people also will be on the life. but doesn't matter on this one. <clears throat> ó yẹ kí n bẹ sókè ni. ọlọ́run mi ọlọ́run mi ẹ̀yin lójú tí mo fi ń rìn. ṣé kí n dúró ni jẹ́ kí n dúró díẹ̀ jẹ́ n dúró fi ṣe fídíò díẹ̀ I know a lot of people on the last chat but I want to say my own because I will be busy Heavenly Father eternal rock of ages I say thank you I worship you Lord for this moment I appreciate you Lord because you are God nobody like you from east to west north to south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 ìmọ́lẹ̀ mi ayọ̀ mi àná mi àti èmi mi ọba tí mo gbójúlé tó ní ọ̀la òun gbogbo nínú gbogbo fún mi kábíyèsí rẹ lónìí o mojúbà rẹ o bàbá àgbà tó mọ ìyọmọ rẹ kábíyèsí o bàbá àrà akọni má fẹsẹ̀ rẹ̀ wọlẹ̀ bẹ́ẹ̀ ni ọba tí òkun dojú ti ní nígbà kọ̀ọ̀kan aráyé lè kọ̀ ẹ́ ìdílé ẹbí ará ọmọ ọkọ ìyá bàbá aya ó lè ya wọ́n lè kọ̀ ẹ́ wọ́n lè fẹ́ sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run tí òkun kọni nígbà àpọ́jú nígbà ìṣòro nígbà tó dùn àti nígbà tó le ẹ ṣé dádì mi mo dúpẹ́ lónìí o mo dúpẹ́ lórí àwọn ọmọ tó yẹ fún mi gbogbo mo dúpẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó tún bínú àtàwọn tó kórìíra wọn tí n bá ṣe ẹ ṣe wọn ò kórìíra mi wọn kórìíra ara wọn ni nítorí pé ilé ayé bó ṣe rí fún wọn ọlọ́run ẹ ṣe àyìn lógo àṣeyìn lọ́ba thank you father we worship you lord be thou exalted be glorified forever i cover myself with the blood of jesus èyí tí mo fẹ́ dè lónìí olúwa dé èyí tí mo bá ti tú lónìí olúwa tú ẹni bá gbógun tì mí nígbàgbọ́ mi máa bọ́ olúwa gbógun tì wọ́n gbogbo àwọn tó ń di ogun mọ́ mi lórúkọ jésù ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tábà mi kó máa ṣẹ̀ sí gbogbo wọn o àṣẹ tábà ti ta lónìí o olúwa fìdí rẹ̀ múlẹ̀ láyé àti lọ́run bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà orí mi gbọ́ òní gbàbọ̀dé tọ́mọ mi kò ní gbàbọ̀dé bẹ́ẹ̀ lórí kò ní í padà Jesus, agbára wa I declare this last Holy gospel. arena it is well with our spirit soul and body in Jesus name gbogbo eré ayọ̀ ìbùkún fún àtìgbà lọ́wọ́ wa ọ̀run dá padà lórúkọ Jésù ọ̀run bá fún wa padà bẹ́ẹ̀ ló máa rí o kò sì ní padà Jésù agbára wa amen Ọlọ́run ẹ ṣé Ọlọ́run mímọ́ ẹ ṣé ọlọ́run títọ́ ẹ ṣé ọlọ́run òdodo ẹ ṣé àtòfàrà tìbí òkè ẹ ṣé ẹlẹ́wà mi ẹ ṣé ológo jùlọ ẹ ṣé aláàánú mi ẹ ṣé thank you father we worship you lọ́jọ́ jíjẹ àdúpẹ́ níjọ́ tí mi wá dùn àdúpẹ́ níjọ́ tí mi wá dùn náà ẹ ṣé gan ni bàbá ẹ ṣé we can't thank you enough in jesus wonderful powerful name we pray ẹ̀mí mímọ́ ò gbàkóso a ò fẹ́ gbéraga sí èèyàn àti sí ẹ̀yìn ọlọ́run bẹ́ẹ̀ lórí kò sí ní padà jésù agbára wa amen <clears throat> good morning let me sit down mi ìdẹ̀kí láìkí iṣẹ́ yìí o ó kàn fáyìn ó máa ń lọ sílẹ̀ wọ́n máa jẹ́ kí ìdí èèyàn sink lọ sàlẹ̀ báyìí mo láì kàn tó máa gbé mi sókè. thank you mo dẹ̀ fẹ́ ó dẹ̀ wò mí pé kí n dúró ni kí n dúró ṣe ṣáàtì yìí ẹ́ kí n bounce kí mo fẹ́ dúró ṣe ṣáàtì yìí ni ah. ẹ bá wa ṣí ẹ Agbala Gabriel la fẹ́ bá ọ̀rọ̀ sí àdẹ̀fẹ́ sọ́dẹ̀ lágbára gan-an kò kàn mí o èmi ò kiss house ọlọ́run ló yàn mí kì í ṣèyàn God shows me náà kò ń ṣèyàn kọ́ ó ti yé bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ ó wà ó ní ó it got to do with lives okay so number one mo máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí àwọn tó ti ń bú mi ní orí life tí lórí post tí mo post ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel ó ti yé yín emi Bọ́lá Fọláṣadé ṣó ti yẹ yín bẹ́ẹ̀ mo máa ń la mo láìkí orúkọ mi gan mo dẹ̀ láìkí bí mo láìkí ìṣòro tí mo là kọjá nínú ayé bọ̀ bọ́lọ̀ ń ṣe dá mi ni ó dẹ̀ ti kọ́ máa wà nínú a máa là kọjá ó ti yé so ẹ tètè ẹ bá wa ṣí ẹ ẹ ti gbọ́ ẹnikẹ́ni tó bá límìtì tó bá sọ pé tó bá fẹ́ límìtì gbogbo àwọn tó gbé ọwọ́lé àkáǹtì mi yìí mo gbàdúrà fún wọn ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tá a bà mí kó máa ṣẹ̀ sí gbogbo wọn gbogbo ẹni tó ń kọ́ọ̀bù péèjì mi gbogbo ẹni tó ń restrict platform mi mo gbàdúrà fún ìnira fún wọn lórúkọ Jésù olúwa ni wọ́n lára ó lọ restrict them ó lọ destroy them gbogbo ọlọ́wọ́ ìkà gbogbo àwọn tó gbọ́wọ́lé platform mi ọwọ́ tó fi ń da platform mi láàmú ọwọ́ náà mo gbàdúrà fún yín kí ọwọ́ náà kò ṣekú pa yín kí ọwọ́ náà kó gbàbọ̀dẹ̀ tì yín kí ọwọ́ náà kẹ́fi kẹ́fi jẹun kẹ́fi gbé nǹkan tó máa pa yín kẹ́fi gbé lọ sẹ́nu bẹ́ẹ̀ ló máa rí kò ní padà gbogbo ọwọ́ ibi gbogbo ọwọ́ ìkà tó yọ platform mi lẹ́nu tó yọ ayé mi lẹ́nu mo gbàdúrà fún yín ìwọ tó lọ́wọ́ náà bẹ̀rẹ̀ sí gbẹ̀dànù máa wídà lórúkọ Jésù gbogbo ìpapọ̀ ìkà lórí mi ó yá mo rán ikú sáàrin yín ìṣẹ̀lẹ̀ àbàmì orí burúkú kó máa ṣiṣẹ́ láàrin yín bẹ́ẹ̀ ló máa rí kò ní padà mo gbàdúrà fún orílẹ̀-èdè mi lórúkọ Jésù àwọn ìkabẹ̀ àṣeyín ò ní bò gbogbo àwọn ẹni rere bẹ̀ ẹ̀ sì ní kú olóòtítọ́ yín ò ní kú sípò ìkà bẹ́ẹ̀ ló máa rí o kò sì ní padà jésù olúwa wa àmín ọlọ́run gbàkóso gbogbo ẹni bá lòun fẹ́ fi ẹnikẹ́ni nà mí àti ìwọ tó bá gbà àti ìwọ tó bá gbowó àti ìwọ tó bá sanwó mo gbàdúrà fún ọ ìṣẹ̀lẹ̀ abàmì kó ṣẹ̀ sínú ilé rẹ tó bá gbowó láti yọ ayé mi lẹ́nu ìṣẹ̀lẹ̀ burúkú kó ṣẹ̀ sínú ilé rẹ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ọlọ́run mo fẹ́ wí lónìí lẹ́ẹ̀kan sí bá mi wí mo fẹ́ dè bá mi dè mo fẹ́ tú bá mi tú bẹ́ẹ̀ gangan lórí kò sì ní padà jésù olúwa wa lẹ́ǹkan sí ẹ wá gbọ́ I saw somebody on the live chat but it doesn't concern me I know a lot of people may be okay I want to go quickly to the uh, the video I did yesterday for me for the something I posted yesterday I posted the video I mean just two confirmation that I pay money to Agbala Gabriel I pay money all this i pay money but i don't announce people you understand me that i pay and nobody pay money on my platform kò sí ẹni tí mo lè sọ pé kò sí mo lè sọ authoritatively pé kò sẹ́ni tó dá owó lórí platform mi fún èèyàn mi ò dẹ̀ gbowó kó dẹ̀ dá owó lórí platform mi fún mi àwọn tó ń dá owó níjọ́sí kò dẹ̀ máa mú evidence náà wá again ó ń gbọ́ mo máa sọ fún yín tó náà máa sọ́nsìn ọmọ kan olórí burúkú kan wá sọ́nà platform ẹ̀ ó wá sọ wípé ẹ tó bá ti sọ pé kí Àgbàlá Gabriel dá owó padà o ẹ ìwọ náà ń kọ́ o wà dáwó padà fún Dorcas owó tí Dorcas fún mi nínú owó tí wọ́n dá ní ọjọ́ one thousand nine sixty mo kọ́ sílẹ̀ ni ò ń gbọ́ before that time before that time owó tí Dorcas dá àwọn èèyàn dá owó ni ni ò dẹ̀ béèrè fún mọ́ nígbà tó dá mo dẹ̀ ti ṣe dáadáa fún Dorcas ní ìgbà tí wọ́n gbé ọyún ẹ̀ síta tán gbé nude pictures ẹ̀ síta mo sanwó fún akéwì ó ti yé nígbà tí mo sanwó fún akéwì yẹn mọye tó ń ṣẹ́ dọ́là dọ́là ò tí ì lọ sókè sí yẹn oyè tí mo san fún akéwì ń yẹn so tó má compare nísìn so ó ó ó súnmọ́ra wọn ṣó ti yé mo sanwó fún akéwì láti kéwì fún láti support ẹ̀ kí n má tiẹ̀ wá sanwó fún akéwì ṣó ti yé pé mo jáde mo support ẹ̀ gbogbo àwọn tó wà lórí social media lórí against ẹ̀ lẹ́yìn ìgbà náà ló wá play voice note mi síta it does nothing to me and tẹ́ bá sọ pé ó dá owó fún mi mo fẹ́ ní àárọ̀ mi ò fẹ́ pé i don't want to call people because i don't want anybody to be disturbing people in nigeria Oga mi tí mo kọ́ lára ẹni tí mo kọ́ṣẹ́ bàlóò ni mo gbé mọ́tò fún ní ìfi boast ni mo gbé mọ́tò fún pé kó bá mi fún Omo kan omo ìjẹ̀bú igbó ni Baba ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ó jẹ́ lẹ́ṣọ́rà níjẹ̀bú igbó bàbá ọmọ náà ó ṣẹ̀ṣẹ̀ kú ni nígbà yẹn mo wá wò pé ẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ máa ń patronize page mi ọmọ náà dẹ̀ ti sọ ń gbà ẹ̀ pé òun fẹ́ wá sí Canada náà kò dẹ̀ ṣe é ṣótiyé láti study they don't have ṣótiyé mo wá wò pé kí mo fẹ́ fi support ọmọ yẹn máa gbọ́ that time yẹn mi tí mo pé bàbá ọmọ tèmi máa kú o ṣótiyé yín mo fún ọmọ yẹn ní mọ́tò kò dẹ̀ ṣẹnu balo balo níjẹ̀bọ́dẹ balo mọ́tò òun ni mo fi mọ́tò yẹn pẹ̀lú kọ̀ńténà tí mo lóòdù fún nígbà yẹn ó ra mọ́tò lọ́wọ́ mi ní two thousand and twenty ṣé two thousand and twenty ni yes mo fi mọ́tò yẹn pẹ̀lú ẹ̀ òun ló present mọ́tò yẹn fún boy náà are you getting me òun ló present mọ́tò yẹn fún boy yẹn láti ọjọ́ tí wọ́n ti prevent mọ́tò ti present mọ́tò yẹn fún boy yẹn mi ò fojú mi rí boy yẹn mọ́ later ó sọ fún mi thank you tí bá tú gbogbo fóònù mi ṣe mọ̀ pé àwọn blogger wọn máa ní a lot of phone number màá rí phone number lọ́wọ́ mi bọ́ mi ò pé mi disturb ẹ̀ kò dẹ̀ disturb ayé mi bí wọ́n ṣe sọ pé téèyàn bá ti fún èèyàn ní ẹran téèyàn bá ti fún kí lorúkọ ẹ̀ tó bá ti fi àgbò fún òòṣà àbí fún roko àbí fún ẹni tí tó bá fẹ́ fi àgbò fún wọ́n á ju okùn ẹ̀ sílẹ̀ ẹ̀ ń gbọ́ tán bá ti ju àgbò tán bá ti fúyàn ní tán bá ti fúyàn ní ewúrẹ́ wọ́n á fi okùn ẹ̀ sílẹ̀ mi ò wò ó pé mo fẹ́ rí o ìwọ mo fún mọ́tò kí ló dé tó ṣí ẹ fídíò mi ó wà lórí social media tó lórí social media mo ti pàdé ẹ ó ìwà lórí social media títí di ọ̀la balo tó ra mọ́tò lọ́wọ́ mi nígbà yẹn ẹni tó wá ra mọ́tò lọ́wọ́ mi tó sùn mí sí kò tí ìwà ń gbà yẹn balo tó ra mọ́tò ní ọwọ́ mi ń gbà yẹn torí tí n bá ń sọ̀rọ̀ ó sì ìjẹ̀bú ni mo máa ń bú púpọ̀ o bàálò tó ra mọ́tò lọ́wọ́ mi ń gbà yẹn ó ń béèrè lọ́wọ́ mi pé Auto Bola i mean princess princess ló máa ń pè mí kó pè mí lọ́tọ̀ princess mo ní yẹ sá ṣoṣù ọ̀pẹ kì í ṣe pé wọ́n dàṣì òun ní mọ́tò nítorí pé òun ra mọ́tò lọ́wọ́ mi ni mo ṣe fún ẹnìyẹn mọ́tò ṣé kì í ṣe mọ́tò tó ń fún un ni mo fún mo ní ṣé wọ́n máa ń ra ṣé mọ́tò jẹ́ gàrí ni àbó jẹ́ iṣu tẹ́ máa rà tán máa fi kan sí fún yín àbò jẹ́ kí ni wọ́n máa ń rà tó máa ń fèlè sí ná mo níṣẹ́ mọ́tò jẹ́ bẹ́ẹ̀ you understand me àdèmí kẹ̀dẹ̀ mo máa ń fọ́ nìgan mo lè ní buy ten car and get one free because tá a bá lọ sínú shop wọ́n sọ pé buy one buy three you get one free I use that also as a language of myself not that maybe wọ́n ń ta mọ́tò wọ́n máa fún ẹ ní mọ́tò kan níbi tó bá ti ra mọ́tò tó bá ti ra mọ́tò ní ọ̀dọ̀ èèyàn tó bá pẹ́ ó kàn lè fún ẹ ní grace of credit àbí kó bìí ti price down fún ẹ ìpè tó bá sọ pé this belongs, belongs to me personally are you getting what i'm saying so ọjọ́ tí mo fún ní mọ́tò tí mo fọ́mọ yẹn bá lò mọ́tò ó wà níjẹ̀bọ́dé ẹ lọ bèrè bí sí ẹlẹ́rìí èèyàn ẹni tó bá ti kú ẹni tó bá ń kúrọ́ ìbá lẹ́lẹ́rìí wà lọ́rùn àwọn ẹlẹ́rìí mi wà nínú ayé èmi náà kẹ̀dẹ̀rẹ̀ èèyàn ni mí aráyé ni mí ṣó ti yé lọ bèrè ìyẹn mi pé tó bá ti ṣoore fún yàn ó ní láti pàtó torí ẹ̀ owó tí mò ń sọ yẹn tí mo fi gbé mọ́tò fún ẹnìyẹn gbà yẹn o because we believe in first fruits mo fẹ́ padà síṣẹ́ mọ́tò mi gbà yẹn mo dẹ̀ wá wí pé a máa ń believe nínú first fruits that's what they preach to us nínú church gbogbo nǹkan tí wọ́n máa ń sọ pé first fruit is a scam yẹn I believe in tithe and offering I believe in giving because they preach it also in the Bible I believe in doing good to people Because Bible says we should do good to all men, especially the house of faith. So I believe in it and I do thousands of it. But I'm telling you, there's no money to order fún mi tí mo fi ṣe. Kò ń ṣe pé wọ́n dá owó mi ni mo fi ra mọ́tò fún yàn. So, in tí mo fẹ́ sọ lónìí mo fẹ́ kó yé yín dáadáa. Wọ́n dá owó fún mi tó bá dá owó fún mi láti fi ra mọ́tò fún yàn. Ẹ ń gbọ́ tó bá dá owó fún mi láti fi ra mọ́tò fún yàn. Ó ti yé yín bẹ́yẹn àwọn èèyàn tó dá owó ló ṣoore yẹn kò ń ṣèmi ṣé ti yẹ yín àwọn nǹkan tí wọ́n ṣe tí mo ti ṣe fún àwọn èèyàn nínú ayé mo ṣe pẹ̀lú sweat mi ni mo dẹ̀ ti ń ṣe kí n tó wá sórí bíbà mi ò dẹ̀ kí n ṣe politician náà mo dẹ̀ ṣì sọ títí di ọ̀la politician ò fún mi ní tẹ́ǹkọ̀bọ̀ all the politician tí mo ti máa ń pọ̀ sórí platform mi àti tí mo ti máa ń ṣiṣẹ́ fún owó mi in fact bóyá mo máa call back gan tó bá ti yánsìn ẹ bá mi sọ fún dáàdì mi owó tí mo kọ́kọ́ fi ṣe jíngù mo máa bẹ̀rẹ̀ sí ní pè padà sí mo máa gbé owó mi padà owó mi tí mo fi ṣe jíngù fún dáàdì mi president Bola Ahmed Tinubu èmi máa gbà padà àbí mọ́mì ẹ̀ dẹ̀ bá mi sọ fún bóyá ìjọ mọ́mì náà dẹ̀ máa bá mi sọ fún mo fẹ́ a máa fẹ́ máa call back o a lè call back tí o bá ti ṣe nǹkan fún yàn tí o bá ti mọ̀ ó máa call back kò sí nǹkan kan tó fi ṣe yàn ẹ má bínú ẹ jẹ́ máa sọ̀rọ̀ mi lọ. now mo jáde pé mo dárúkọ Balo Motor bí mo tún ṣe ń sọ mo tún polówó wọn ni balo mọ́tò níjẹ̀bú òde ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ ọmọ tí ó pè ó ló present mọ́tò yẹn fún mo dẹ̀ tún máa share video yẹn video yẹn máa share sórí platform mi so ti ẹ̀yin mi ò fojú mi rí ọmọ náà láti ọjọ́ náà mi ò padà rí ẹ̀gbẹ́ àti òun ati gbogbo òun family ẹ̀ up to date ẹ dẹ̀ lọ bèrè wọn ò dẹ̀ dáwó fún mi láti fi ṣe so tó bá ń dáwó fún ẹ torí láàárọ̀ nígbà tí mo sọ pé mo fẹ́ gbó padà wọ́n wá fi wọn lórí Àgbàlá Gabriel ó ti ṣe sọ́ọ̀rì tó tọ́ o wọ́n wá post lórí Àgbàlá Gabriel pé ó fún wọn ní five thousand dollar bíi five million láàárọ̀ kò ń ṣe owó Àgbàlá Gabriel owó ìta máa dá ìbí mo ṣe sọ pé bẹ́ẹ̀mi náà ṣe gún evidence méjì owó tí mo ti dá sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel kò níye but I don't need to say it bí mo ṣe ń sọ yẹn náà tí mo wà nínú tí mi ò tí tí credit mi tí mo ń lo credit mi níbí báyìí tó ti tán tí mo ti lo credit mo jẹ gbèsè bẹ́ẹ̀ náà la ṣì ń fún yàn ní owó ní Nigeria, àwọn èèyàn ò dẹ̀ ní fún ìwọ so ti yé bìkọ́ wọ́n rí ẹ bíi múgùn ni àní iṣẹ́ tó dẹ̀ ń fi Àgbàlá Gabriel ṣe láàárọ̀ ìgangan mo máa sọ fún yín in tí àwọn èèyàn tó wà nídìí ọ̀rọ̀ yẹn tó ń fi Àgbàlá Gabriel ṣe a máa sọ fún yín lónìí iṣẹ́ tí àwọn èèyàn àwọn politician wà ń bẹ̀ àwọn pastors wà ń bẹ̀ àwọn ọmọ nàìjíríà náà wà ń bẹ̀ kódà àwọn babaláwo wà nínú àwọn bẹ́ẹ̀ ni tí wọ́n pa idán yẹn tí wọ́n máa sọ àwọn èèyàn mọ́ ara wọn a máa sọ iṣẹ́ tó ń fi ṣe so mo lè kí n tó wá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ mi ó yẹ kí n kọ́kọ́ sọ ti mú ìdí kí n gbé sẹ́gbẹ̀ẹ́ kan so ti yé bọ̀tẹ́ jẹ́ n kọ́kọ́ ṣàlàyé ara mi ẹ ń gbọ́rọ̀ mi bẹ́yẹn mo ti ṣe dáadáa fún àwọn èèyàn apart mọ́tò yẹn kí Canada ni mo ti owó tí mo kọ́kọ́ rí ní Canada nígbà yẹn kẹ̀dẹ̀ wọ́n ta mọ́tò ship mi ì lè purọ́ fún yín mọ́tò yẹn nígbà yẹn I bought it iye tí mo rà ó cheap gan because nígbà yẹn wọ́n call mọ́tò wọ̀nyẹn off ṣó ti yẹ yín mẹ́yẹn little little problem báyìí lónìí you just need to buy and fix that little problem in Africa and it's cheap you understand what I mean kí n tó wá sí Canada kí n tó wá sí Canada yìí ṣó ti yẹ yín mo ti ṣe dáadáa fáwọn èèyàn mo lè máa tẹ̀lé mi nǹkan mi lè máa continue láti máa repeat ara mi pé mo fẹ́ lè ní mọ́tò kò ń ṣe pé mi náà mo ti dúró dáadáa o but we believe in what they teach us but these days mo wá rí pé tí o bá ń give àwọn tó bá ń give yẹn majority àwọn to ń give wọn can receive a lot of people who are giving they are not receiving àwọn tó dẹ̀ ń receive yẹn wọ́n ti sọ di custom wọ́n ti sọ di rights wọ́n ti sọ di authority I ipe à ń receive o kò sí anybody tí a lè fún ẹ̀tọ́ wa ní bá ṣe ń gbà so Agbala Gabriel owó tó kó jáde ati àti àwọn ènìyàn tí wọ́n dẹ̀ sọ fún pé máa nìṣe ó gbogbo yẹn lọ kíù síbẹ̀ pé ó máa kàn yín ṣó ti yẹ yín majority of, of you ó ti yẹ yín business ni majority of you ẹ máa tò títí ayé máa fi parẹ́ ni ẹ kò máa máa kún ìjọ fún wọn níbẹ̀ ni ẹ dẹ̀ máa máa kún lórí social media lórí system yẹn ẹ máa kún ni àti bí èrò ṣe pọ̀ lábẹ́ Àgbàlá Gabriel yẹn ṣé five million Lati ose kan ló yẹ kó gbà ṣé five five million ló yẹ kó gbà láti ọ̀sẹ̀ kan tí àwọn èèyàn bírò àwa báyìí ẹ mọye fifty fifty thousand tó máa dání tó máa fi pé five million kò pọ̀ náà but ẹ wòye millions ló ń wo náà millions ló ń wo bọ̀bọ̀ yẹn per per per per view bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé àwọn yẹn àwọn tó ń dá five thousand wà nínú ẹ̀ ní adẹ̀rẹ́ tó dá one million náà tó wá ń dá fún ṣó ti yé one million náà tó dẹ̀ máa ní kó ń dá fún yẹn owó wọn kọ́ ni wọ́n fi ń ṣe wọ́n kàn fi hàn press ni torí mo ti fún ní ọjọ́ kan náà tí mo pè tí mo fún ní owó kan ìyẹn ò sí nínú èyí tí mo mú jáde tí mo pè síta tí mo sọ fún mi pé Auto mo ṣe gbọ́ Auto báyìí ọmọ tó pè ń dòkásì yẹn ó lóun fún ní one million one million tó fún ní orí social media gbogbo wọn náà máa hack account aláàkántì àtàwọn ìyá àtàwọn olè tó ti jalè nàìjíríà lólè tí wọ́n ń kó owó fún wọn kò ṣe ogún wọn wọ́n ń dá owó ni so ẹ̀yin ọmọ wèrè kan tẹ́ lọ sábẹ́ platform mi tẹ́ bẹ̀rẹ̀ sí bú mi yẹn if you want me tẹ́ bá fẹ́ kí n wá fún Àgbàlá Gabriel bá àṣírí Gabriel máa tú gan àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ṣé mo pẹ́ yìí kan ẹ ṣì ní problem lẹ́jọ́ mẹ́ta yìí ẹ ṣì ń sákiri fún ọlọ́pàá ọlọ́pàá kò sí nǹkan tẹ́ lè ṣe sí I will never support you you must submit yourself to police because criminal must not be pardoned àṣẹ ìdẹ́rí ìkan tó harass obìnrin níjọ́ àṣẹ rí bí àwọn ọlọ́pàá wọn ṣe go after them ó ti yé so to bá ti ń commit crime you face it one day i tell you and i'm not going to support anybody i'm not i'm not going to support evil okay i believe in forgiveness yes if i don't believe in forgiveness i won't be posting a lot of people who have haunt me go and check my platform a lot of people who have who haunt me who make me cry i posted them on my platform i honor some of them as if i don't know anything that forgiveness ló ń Today now also, you can see I share Pastor Olukoya on my platform. How many of you can forgive, can share people who have hurt you again on your platform? Who have made you cry? Who have done evil with your life? Ta ló lè ṣe nínú yín? Ẹ lọ wo platform mi láti be five years ago tí mo ti bẹ̀rẹ̀. Ṣé orí gbogbo àwọn olórin ni? Majority of them they are on my platform. Kò sí kọ̀ọ̀kan tí ò sí lórí platform mi. Forgiveness lo ń jẹ́ because you know what? I believe in forgiveness but pé kéèyàn ṣe burúkú kí n má lè sọ i don't believe in that for people being coward i've been a coward long time olóṣè jẹ́ koko kógun ayé pẹ́ tó fi jà mí bẹ́ẹ̀ yẹn ṣòtìyẹ ogun yẹn pẹ́ but kò dẹ̀ tún ṣe mo jẹ́ coward but people hate the truth in our nation and they always àwọn ló máa bẹ̀rẹ̀ sí ní race gbogbo àwọn èèyàn burúkú yẹn tí tó bá ti wá dàgbà tí wọn ò ní ṣe kọ́ọ̀bù mọ́ tó politician wọ́n máa politician wọ́n á lo ọlọ́pàá gbogbo nǹkan tó yẹ kí nàìjíríà máa lò fún ara wọn they will now all of them to make it themselves personal things. You, public, and me, Nigeria citizens also, and the people in power, and many people, mi ò sọ pé ìjọba yìí o, àwọn ló cause majority of problem that we are facing also. We both cause the problem, I'm not part of it, but I cannot tell you now today pe. mo jẹ́ righteous, ṣòtìyé, but we the citizen and àwọn tó wà lókè àti tìsàlẹ̀ àwọn ló pọwọ́pọ̀ láti but the truth must be told. So, a meeting ń sọ fún mi ni mo máa ń ṣe dáadáa fún àwọn èèyàn so tí Àgbàlá Gabriel lẹ́ni tó bá kó owó tó gbà fún bọ̀bọ̀ tí bí yẹn jáde tó bá ní owó tó gbà rèé o a dẹ̀ máa send ẹ̀ sákàǹtì ẹ̀ nítorí pé nísìnyí ó ti fẹ́ bujo lọ́wọ́ nọmba one jẹ́ abẹ̀ látòrí Àgbàlá Gabriel gbogbo ẹ̀yin tẹ́ lọ bú mi lábẹ́ Àgbàlá Gabriel yẹn àbí ní abẹ́ platform mi mo ń bọ̀ fún yín èpè kan ni mo ní fún yín ṣùgbọ́n tó bá ti jẹ́ pé nítorí ẹ bá lè gbà ní tó bá fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹni kó wá sọ platform mi ó ń gbọ́dọ̀ mi if you want to talk tó bá fẹ́ blog tó fẹ́ gbèjè èèyàn wà á lọ sọ́ndà ẹni yẹn kó sọ mi ní lọ sọ́ndà ẹni yẹn láti wá máa lọ ka comment but tó bá ní grace tó bá wá búyàn sí abẹ́ platform àti èmi ẹ́ mi kì í delete yín most of the time you abuse me mainly but ṣorí sìn mi ní gbà fún yín mọ́ màá ṣe ìpè kan fún ẹ ó dẹ̀ máa ṣe between twenty four hours so ṣọ́ ara ẹ gbogbo ẹ̀yin tí wọ́n máa ń lò tó bá yẹ pé torí ẹ̀nà ṣe máa so yín mọ́lẹ̀ tó máa pa yín jẹ wọ́n so yín mọ́lẹ̀ bí ẹran tó máa máa pa yín jẹ lẹ́yọ̀kọ̀kan ni ṣó ti yẹ yín so ṣó ara ẹ ìwọ tó ti fẹ́ pa bí ìyá àbèjì tó fẹ́ pa bí olórí burúkú wọn yẹn wọ́n fẹ́ pa Muyideen adẹ̀ni kan máa pa á kí wá lóde tẹ máa fi sọ pé kinní kan ẹlòmí àmà sọ fún ẹ sin you can be forgiven your word can, can only be forgiven your my word can be forgiven àbí it cannot be forgotten What the hunt before and the evil you have done before the world. Can that be you? Ṣojú àpáyẹ lè dojú Whatever you give, you shall be given back. This time around, you giving people torture, your life must be torture. Okay? I'm not going to support anybody to ban ń in you. I'm not going to do that. Are you getting me? I am not going to listen and I'm not going to support either the person is poor or is rich I am not going to or kẹtù àwọn sọ pé ẹ wọ́n support mú ìdí yẹn gbogbo rẹ tábà lágbẹbẹrẹ ti ṣe wọn ò rí ó léwo ló ṣe ó léwo nípa ṣèdí now first question mi lélẹ̀ níbo ni Àgbàlá Gabriel ti ṣiṣẹ́ rí Iṣẹ wo ló kọ́ tí ò bá lọ sí school iṣẹ́ wo ló ṣe rí láyé ẹ̀ yàtọ̀ síṣẹ́ pásọ̀ tó lóun ṣe iṣẹ́ sàkámàjẹ tó ń ṣe yẹn iṣẹ́ wo ló ṣe ṣe rí Jésù ti aláǹtẹ̀lé ọmọ Joseph gbẹ́nàgbẹ́nà ni ó tẹ̀lé bàbá ẹ̀ ṣe ṣe carpenter bẹ́ẹ̀ ni is very hard working person ó somi di wine ìyẹn mi pé produce juice ẹ̀ ti gbọ́ ó máa ń ṣe juice ó mọ nǹkan tó lè fi juice tó máa fi ṣe gbogbo nǹkan tó wà ní orílẹ̀-èdè Samaria àti samar àti Jerusalem gbogbo ẹ̀ pátápátá ló mọ àti olive oil ló mọ nǹkan tó lè fi ṣe kó sọ fún mi iṣẹ́ wo ni Àgbàlá Gabriel ti ṣe lọ́jọ́ tó ti dáyé ẹ̀yin tẹ́ ń sọ ní Nàìjíríà yẹn ẹ tún bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ sí ni o torí kẹ́ gbé ọmọ kékeré kan síta àwọn tó júnior sí èèyàn tí wọ́n ní ọpọlọ téèyàn ní kẹ́ wá gbé kẹ́ fi rẹ́ẹ̀dì ayé ẹ̀ kẹ́ máa pàtẹ́wọ́ fún èṣù simply because you want to dojú ẹnìkan ṣe tó ayé ẹ máa pariwo government ẹ máa pariwo ìlú ọ̀dà ẹ̀yin ní ìlú tí ò da ẹ̀yin ní èèyàn tó burú ẹ̀yin lè ń ba orílẹ̀-èdè jẹ́ níbo ni Àgbàlá Gabriel ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ iṣẹ́ wo ló ti ṣe tẹ wá ń dáwó fún ẹ wá ń dáwó fún ẹ wá ń dáwó fún ẹ wá dáwó fun. ẹ wá dáwó fun. ẹ wá dáwó fun. ẹ wá dáwó fun. nígbà to bẹ̀rẹ̀ To lọ gbé ẹni to sick lábẹ́ bridge táwọn pé kò mọ̀ wọ́n rí ó máa gbé wọn lọ hospital máa rí pé màmá ní ìdòwò mo dáwó sí kò ń ṣòun gangan ni mò ń dáwó yẹn fún bọ̀dà àkáǹtì ẹ̀ ló fi gbogbo àwọn èèyàn tó bá ti dá mí ìdẹ̀ kí ń less than fifty thousand each time tí wọ́n fẹ́ fún lówó mí ìdẹ̀ lè ka uncountable times mi ò dẹ̀ ní sọ fún yín ẹni tí mo tún dáwó fún lórí social media yìí ẹ àwọn ọ̀tá mi gan tó ń sunkún mo máa ń dáwó fún wọn owó tí mo ti dá fún Kẹ́mi Olúnlọ́yọ̀ kò níye mo dá owó fún ẹ́sà bọ́ọ̀dù nígbà tó sunkún lọ sí kóòtù nígbà yẹn náà tí a mọ̀ pé èmi ló bújọ yẹn lọ́hùn ní ọjọ́ nígbà tó fi lóun lọ kóòtù yẹn tó bú mi tó ṣe ń bú mi yẹn tó gbé àkáǹtì mo dá owó fún un ní orí social media yìí many many àwọn ọmọ even ṣọlá mi nígbà tí èmi àtẹ máa ń sọ̀rọ̀ dáadáa ṣọlá mo máa ń fún lówó máa ní kó mi ha kó bá mi pín fáwọn èèyàn lórí social media yìí àwọn ọmọ tí mo mọ̀ wọ́n mọ̀ mí dáadáa tí n bá fẹ́ pé owó tó difficult fún mi màá fún wọn màá ní káwọn èèyàn mi Ma pè èèyàn wọn ò ní mọ̀ pé mi gan màá ní kó bá mi lọ pín owó náà Tóyìn Adégbìtà ẹ̀kọ́ tó di pé wọ́n gbà lọ́wọ́ mi ó ń pín owó níbẹ̀ yẹn lọ́rùn lọ́jọ́ náà mo fún lówó owó tí mo fún is more than three hundred thousand mo ní kó pín mo kọ́kọ́ fún ní hundred and something gbà tó tún yá ọmọ mi tún fún sí bàbá ọmọ mi ṣẹ̀ṣẹ̀ kú gbà yẹn ni Tóyìn Adégbìtẹ́ olówó olówó tó ń jí àwọn olówó tó ń jí àwọn frosters, tó ń pè àwọn olówó tó ń jí owó Nàìjíríà dání tó ń ta gbogbo nǹkan Nàìjíríà tó ń kò yẹn dání tó bá ti pé mo ṣe nǹkan kan wọ́n sáré lọ sí ẹ̀wọ̀n lọ ajáàkẹ́ wọn ò dáwọ́ fẹ́ mi o oògùn mi ni mo fi ń ṣe àwọn tó jí owó Nàìjíríà mi dẹ̀ kò sí politician bible lélẹ̀ tí politician kan bá fún mi mi lè sọ bóyá fún mi sáà o so ti ẹyin but tí politician kan tí mo mo tún tí bá tún nídìí owó mo tún pe politician pé kó fún mi èyí tó gba àkáǹtì nọ́mbà mi kò fún mi ní kọ́bọ̀ mo ṣiṣẹ́ fún politician kò sí ìtọ́ fún mi lówó ogún mi mo tún spend fún wọn tí bá purpose wọn sórí platform mi èmi mo data wọn fún mi data they got nothing they have not offered me anything I'm, I'm telling you they have not offered me anything so those of you believe ìwọ tó wá sọ pé èlò lówó tó dá gan kó fún ẹ padà ìyálà ìjà ẹ kò ní dáa fún ẹ ìwọ gbogbo yín tẹ́ sọ̀rọ̀ sábẹ́ platform yẹn tẹ́ sọ pé èlò ni mo dá yẹn ẹ ní ṣòre ẹ ní ṣoríire láyé ẹ máa ṣòfò sọnù ni ẹ máa ṣe òfò sọnù owó tẹ̀ iná tán fún yín kẹ́ máa dá ṣẹ́yìn lẹ́nu owó náà is it your money èmi tó yẹ pé mo jẹ gbèsè ní Canada màá máa fi ogún mi báyìí màá máa fún àwọn èèyàn kò sówó tó ń fi sí àkáǹtì mi Nàìjíríà yẹn tí mo fi ra mọ́tò rí ní àkáǹtì business Auto Bola yẹn ṣe business account kò sí mo ń dàṣà àwọn èèyàn ní tó bá dẹ̀ ṣoore fún yín tán ẹ máa bẹ̀rẹ̀ sí ní búyàn kiri wọn orí ẹ̀wọ̀n ṣe so yín mọ́lẹ̀ àwọn kan jí owó dání wọn máa bẹ̀rẹ̀ sí ní fún yín ní kọ́bọ̀kọ́bọ̀ èyí tó bá ti wù wọ́n nínú yín wọ́n á pàjẹ́ wọ́n fi ṣòfò wọ́n fi ṣe sàrà nobody will be able to ask them Àgbàlá Gabriel kò sọ fún wa Jésù tá à ń sìn ó ṣiṣẹ́ lẹ́yìn bàbá ẹ̀ kí iṣẹ́ wo ni Àgbàlá Gabriel ṣe gbọ́ ẹ jẹ́ wá sọ fún yín gbogbo àwọn bàbá tẹ́fẹ́ na tẹ́fẹ́ gbé Gabriel àgbàlá Gabriel jáde láti fi rubbish gbogbo other pastor tó ṣẹ̀yìn ẹ̀yin politician kan náà tẹ wà níjọ ọ̀rọ̀ yẹn àtẹ̀yìn old politicians tẹ́ ti retire tí ọlọ́run ò ní jẹ́ kẹ́ padà wá mọ́ bẹ́ẹ̀ nítorí ẹni tó bá ń darí sí ẹ̀m Nàìjíríà rú bẹ́ẹ̀ ṣe ń tó yẹn ọlọ́run máa rẹ́dà yín useless ní gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ dìde ọ̀run máa gbà yín wọlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lóò fẹ́ gbà mí wọlẹ̀ tó jẹ́ politician gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ dìde ọ̀run máa gbà yín wọlẹ̀ pásítọ̀ tó bá ní mo sọ̀rọ̀ tòótọ́ ni mo sọ òun fẹ́ gbọ́ mi wọlé ọ̀run á gbá ẹ wọlé á kọ ìbò ti kọ sọ́ọ̀lù iṣẹ́ wo ni Àgbàlá Gabriel ti ṣe tí ẹ fi ń dá owó sọ́dọ̀ ẹ̀ to make him superior Mother, than àwọn bàbá yẹn tí ẹ máa sọ pé bàbá yẹn tí wọ́n bá ṣẹ̀ bíbélì sọ pé ẹ bínú ẹ má ṣe ṣẹ̀ ẹ má dẹ̀ jẹ́ kọ́ọ̀nù wọ̀ bá ìbínú nínú yín tí wọ́n bá ṣẹ̀ yín gbogbo àwọn bàbá yẹn tó bá yẹ òfin Nàìjíríà torí pé ẹ̀yin náà lẹ mú òfin yẹn sílẹ̀ àti ètò ẹ̀sọ́ o ẹ olúkọ̀yà o ẹ gbogbo kìnnìkan o ó ṣe kìnnìkan nine years ago sí àwọn ọlọ́pàá nàìjíríà àti àwọn politician tí wọ́n bá ti máa support evil ẹ nígbà yẹn wọn ò ní ní god láti ṣe àwọn kankan fún àwọn some citizen but the politician also they are giving them power àwọn náà ló tọ́jú owó sọ́wọ́ majority of them tó ń cause wọn problem àwọn ló polè wájà àwọn náà ló máa polókoko wá mu i don't like that wọ́n lo Agbala Gabriel láti fẹ́ rubbish àwọn bàbá yẹn pátápátá we know that they are not doing good and again wọn lójú àánú majority of them tọ́n bá ṣe fún olówó wọn lójú àánú wọn personalize everything that come to them that's what we are trying intent try láti sọ fún àgbáyé nìyẹn pé okay à ń fún Agbala Gabriel lówó kó náà máa fún but ẹ sọ fún ni kó máa ṣe you are telling him to do whatever he's is doing gbogbo tí Agbala Gabriel ṣe ṣe lẹ́ ń kọ́ fún ṣe lẹ́ ń kọ́ fún àwọn tí bí ẹ̀ẹ̀kọ́ fún wọn èmi náà kẹ̀dẹ̀rẹ́ mi ò ṣe politician mi ò dẹ̀ kówó anybody jẹ ogún mi ni mi dẹ̀ tí ìlówó rí kọ́lọ̀ jẹ lówó láyé mi òun náà ni pé bí a ṣe lówó tó tà ń struggle láyé yẹn a máa dá owó sí kódà bó bá jẹ́ five thousand ni mo gbé jáde lẹ́ẹ̀mejì pé mo dá fún ọ̀gá nìyà ti ṣáà ní kí dẹ̀ ń ṣe pé five thousand ó ní kẹ́ẹ̀kan náà pásọ̀ tó wà nínú ilé mi there was a day tí mo fún ní one million pásọ̀ yóò ti kúrò nínú ilé mi ń sìn mo fún ní one million mo ni kó bá mi donate sí gbogbo àkáǹtì ni mo fún láwọn àkáǹtì tó máa mi sanwó sí kì í ṣe àkáǹtì màmá mi bóyá san fún màmá mi lenko nínú owó yẹn I said you should give to people and you may not know the person who has given it to you ẹni tó ń gbénu lé mi mo sanwó sí àkáǹtì ẹ̀ lẹ́ẹ̀mejì àkọ́kọ́ is one million ẹlẹ́ẹ̀kejì yẹn mi ì lè rántí pé kó bá mi sọ fún àwọn èèyàn ṣé wọ́n dáwó sórí platform mi ni wọn ò dáwó platform mi wọn ò dáwó sórí platform mi because a lot of people be saying that you see she getting monetization she doesn't give you can see now there's no monetization on my page even my video that go viral wọ́n so pé owó wà lówó ẹ̀ kò sí wọ́n flag show yẹn o tó bá wà lórí ẹ̀ máa rí owó but wọ́n flag ẹ̀ o ó ti wọ twenty something million but kò sí monetization lórí ẹ̀. The video is 20 something million. But there's no single mon there's no monetization on my platform on it. Wọ́n ṣe gbede báyìí pé kí tún nu enjoy for one week. Ẹ mọ̀ kan tó ṣe wọ́n strike ẹ. Padà ni. Are you getting what I'm saying? Because a lot of people me ò gbowó monetization gbogbo àti wọ́n sọ yìí me, my account is not monetized and I'm not getting money from monetization. Iṣẹ́ tí n bá ṣe náà ní bíbáyìí. Tin ba bá ṣiṣẹ́ ń bí gbà mí tán bá fún mi ní paycheck mi mo sì ní gbèsè tí mo fẹ́ san nínú ilé màá sẹ́ẹ̀dì owó sínú ilé tán bá rí pé mo ti ń sẹ́ẹ̀dì owó fún wọn lórí mídíà mi ma ń wò mí gbà landlord mi he will call me Bola, please don't forget my rents. pé kí ma má fún wọn lówó tán ti máa máa sọ pé I will pay the balance later are you getting me àwọn bàbá tẹ fẹ́ rọ́bìṣì tẹ́lẹ̀ fẹ́ pa pátápátá yẹn tẹ bá gbé òfin sílẹ̀ ní Nàìjíríà tẹ ní kó fọ́lù politicians also should not be a coward instead of them some of them to be tọ́mọ máa da orí facebook rú tọ́mọ máa da orí èdè they should not be a coward tí wọ́n bá máa jókòó papà tàwọn tó tilẹ̀ àtàwọn tó yìí wà ń bẹ̀ kí wọ́n sọ fún wa pé bọ́n ṣe fẹ́ máa lo òfin rèé o nigeria government àti àwọn pásá àti mọ̀nìmọ́mọ́ àti kìnnì kan òfin tá a fẹ́ fún wọn rèé o then tí wọ́n bá ti wá kúrò níbẹ̀ tí wọ́n bá pọ́fọ́ lófin yẹn then you can kill them or you can do whatever you want to do to them but nísìnyí àwọn bàbá yẹn jẹ́ sọ fún yín pin ibẹ̀ láti bàbá adébóyè bàbá adébóyè is a lecturer before he became pastor full time. Bàbá Adébóyè is a lecturer. Ẹ sọ fún wa iṣẹ́ wo ni Àgbàlá Gabriel ti ṣe rí láyé ẹ̀? Ẹ̀yin tẹ́ ń tó ń sìn tẹ́ ń dáwọ́ sọ́dọ̀ ẹ̀. Tẹ́ bìlíìfù ẹ̀ fẹ́ fi na àwọn kan pa. Tẹ́ fi ń politics. Torí pé mi gbé hundred thousand jáde pé mo dáwọ́ pé mo dáwọ́ fún rí kò ṣe hundred thousand. Owó tí mo ti dá sílẹ̀ yẹn kò ṣe mílíọ̀n mo ti dáwọ́ dáadáa lóríṣiríṣi but nísìn tó bá fẹ́ dáwọ́ fún yẹn ó yẹ k'Àgbàlá Gabriel máa sọ pé kó máa gbé àkáǹtì òun sílẹ̀ àkáǹtì wọn sílẹ̀ kó máa dáwọ́ fún un kó dẹ̀ sọ fún wọn pé tẹ́ bá ti gbowó yẹn o percentage tí ẹ máa fún organization tó àbí charity tó òun ni ẹ máa fún ọ bó ṣe yẹ kó rí nìyẹn ṣòtíyé because àwọn ènìyàn gọ̀gọ̀ mú ìdí nígbà tó dáwó fún mú ìdí ló lówó òun wọn lọ òun wọn fẹ́ fún lówó òun làánú ẹ̀ ṣe àwọn èèyàn pé wọ́n fẹ́ help ìgbà tẹ́ ẹ̀dẹ̀ gbogbo owó tí mú ìdí tó ń dá fún mú ìdí ni ṣe rí lára mú ìdí ipe ògbówó ṣe rí lára mú ìdí pé ayé mú ìdí ń da ẹ rí bó ṣe dọ̀tí ẹ rí bó ṣe aṣọ tó wọ̀ ẹ̀yin ma máa dẹ̀ raṣọ fún mú ìdí ẹ̀ má máa raṣọ pupa fún mú torí ẹ̀ má máa raṣọ bí wine àbí brown àbí kankan fún mú ẹ ra bright colour bó jẹ́ blue mi ìraṣọ tó bright lọ́rùn ẹ̀rí kọ́lọ̀ ẹ̀yẹn ó lè má bà ní àwọ̀ mú gan torí ayé ẹ̀ wọ́n ń ṣá bí kọ́lọ̀ wọ̀nyẹn tẹ́ ń fún ni aṣọ tó wọ̀ yẹn ó ti ṣá ó ti wọṣọ yẹn many times wá sórí kinní ó dà pé ìgbà tó bá ti fẹ́ wá sórí media náà máa fún láṣọ tó máa wọ̀ tó máa look somehow ṣó ti yé adú owó tó ń dá fún ṣé mo pé mo ti sọ a lot of explanation sí pe mo fúnyàn ní mọ́tò mi o dá láàmú mi o béèrè mọ́ gbogbo ọmọ tó ń ṣe kinní ṣé tó bá fúnyàn lówó ṣé wọ́n fi sílẹ̀ ṣé tó bá dáwó fún ṣé wọ́n fi ṣẹrú lẹ́yìn tí mo dá owó fún àgbàlá tí mo máa ń dáwó fágàlà àgbàlá Gabriel àwọn tó bá mo tún máa ń fún àwọn ẹ̀yìn ẹ̀ ní kú tó máa sọ pé màá kàn kọ síbẹ̀ for your crew kinní kankan mo dẹ̀ má mi ìdẹ̀ ń pè màá kàn dá sí i are you getting me many of these people tó wà ní fúlákà tó ń bá dáwó síbẹ̀ náà tó máa ń ní wọ́n ní ìdòwò ń gbà mí mo máa ń dáwó sí tí wọ́n nímọ̀ pé mi mo ní kọ́ bá mi sanwó síbẹ̀ how many of them tó máa ń dáwó fẹ́ mi you want me to bring proof ni ṣọlá òkàn ní láìkẹ ni màá béèrè lọ́wọ́ ẹ̀ àti ọmọ ọ̀rẹ́ ẹ̀ kí lọ ẹ̀gbọ́n kínní ọmọ àti mùínà àti oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ ti máa fún lókun pé kó bá mi pé are you getting me àti ètò ìfúnra máa pín ní àti àkáǹtì mi so ṣé ọ̀gá ni mí àbí mi ṣọ̀gá wọn ò dẹ̀ fún wọn ò fún mi ní alvat kan tó bá fún mi ní alvat kan tó bá fún mi ní hundred dollar hundred dollar yẹn máa fi hundred sí máa pín fún wọn ní èmi kò dẹ̀ tí wà òkè business mo tí mo torí kégbe wá sórí social media kò tí ì padà wá sáyè but we believe fún nǹkan tó máa ń preach fún wa pé the eh, kí lórúkọ ẹ̀ that we should we should be giving We should love our neighbor like ourselves. In fact, preaching don't preach for wa ni love àwọn neighbor wa ju ara wa lọ. Àgbàlá Gabriel, ẹ kàn ń bàjẹ́ ni. Ẹ̀dẹ̀ gbogbo yín ẹ bá fẹ́ sọ Àgbàlá Gabriel nísìn, ó ti di ọ̀gá láàrin àwọn fracas yẹn. So you believe you can, thank God you can send some people to us. A máa gbàdúrà fún àṣírí ẹ̀ ọdún tó bá tú àwọn tó bá bàkẹ́ ọ́ torí wọ́n fẹ́ lò wọ́n láti bá wọn kọjá ò ń gbọ́ sórí dr olúkọ̀yà yẹn mi ò sọ pé kí dr olúkọ̀yà máa treat anybody èmi náà sọ pé mo go through a lot of things mo dẹ̀ sọ àbí mo ṣé mo kíṣàs wọn despite pé wọ́n ga jù mí gbogbo nǹkan náà fi jù mí lọ làwọn ṣé mo kíṣàs wọn wọ́n jù mí lọ lọ́jọ́ orí ṣé mo kíṣì wọn às wọn but nígbà tí mo sọ níbi ọ̀sẹ̀ mélòó ọ̀sẹ̀ kan sẹ́yìn tí mo ṣe ṣáàtì wọn mo ní àwọn náà share his video again but thousands of people are still sharing it A lot of people are still under depression. They are still going many through other many things. And they say, but I believe in forgiveness. Because you pé bẹ́ẹ̀ ń fún mi lówó rí. Yàtọ̀ sí thirty thousand ní thirty years ago. 32 years ago be 30 years ago. Some money ní wọ́n fún mi thirty naira kí n fi wọ mọ́tò ní ọjọ́ kan. Ṣé rí pé mo gbàgbé ẹ̀ mo dẹ̀ ti ṣiṣẹ́ fún wọn dáadáa. Data tí mo ti lò fún attack and when you're gone. Totally one. It's more than that. So don't take me for granted. Are you getting what I'm saying? Olukoya, Pastor Olukoya is a doctor, doctor, an ordinary doctor, but he's a civil servant. Wọ́n ṣiṣẹ́ pẹ̀lú mi ò mọ company mo ṣàmọ̀ pé iléeṣẹ́ wọn wà lọ́nà yẹn bí yàbá wọn àwọn kọ́kọ́ kan sọ pé bóyá wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó ní mi ò ṣàmọ̀ gbà yẹn ṣótiyé but I know he's a civil servant because nígbà yẹn wọ́n ní official car he has an official car that is a five oh four I mean five oh four no ṣe five oh four yeah five oh four nígbà yẹn five oh four golden colour gold colour ni mọ́tò yẹn mo mọ mọ́tò wọn gold colour sotiye official car wọn is a is a is a is a five oh five gold colour sotiye yín so mo rí wọn wọ́n ṣiṣẹ́ nígbà ìgbà tí wọ́n ń ní ṣọ́ọ̀ṣì yẹn wọ́n lọ bíṣẹ́ iṣẹ́ mélòó ní Àgbàlá Gabriel ti ṣe láyé ẹ̀ tí àwa bá dá owó láti inú òtútù tó le koko ń àwọn èèyàn tó wà ní Canada yìí wọ́n punish mi ní àwọn ibì kan wọ́n máa bìlí pé mo ti rówó tí mo ń fáwọn èèyàn wọ́n dẹ̀ mọ̀ pé bó ṣe ti train wa ni kó má jẹun kó má kú kọ́bọ̀ lápò ẹ̀ in Nigeria government I mean in Nigeria system when you go to talk tó bá ti jẹ́ bọ́ọ̀nì pé wọ́n ní kò dùn sílẹ̀ God will surprise you because Baba Adébóyè also said according to Baba Adébóyè wọ́n nígbà kan wọ́n lọ́lọ́run sọ fáwọn pé káwọn lọ ju mọ́tò táwọn ń lò kò dẹ̀ sí kọ̀ọ̀kan míì wọn ò ní kọ̀ọ̀tàn fẹ́ jẹ wọn ò ní mọ́tò míì wọ́n ní káwọn donate ẹ̀ débi pé wọ́n sọ ni wọ́n ní mọ́mì ìyàwó wọn yẹn wọ́n náà sọ pé wọ́n dìjà wọ́n láwọn ṣàfisílẹ̀ wọ́n ní bọ̀tí lẹ́ni àwọn lo private jet you don't know some story of people Now mo sọ pé mo fún yàn kan mọ́tò lórí social media yìí ẹ̀yin èèyàn nàìjíríà ẹ̀fẹ́ mo ní mọ́tò bá ṣe ẹnìkan bá ti ṣẹ̀yìn and I know some certain people that behind this Agbala Gabriel tá a bá dẹ̀ sọ fún gbogbo yín tí ẹ bá sọ pé ẹ̀ ní jẹ́ kó ṣe correction ó wá sọ pé lòun sọ́rí gan o bó She nà mú ìdí ṣé mú ìdí nìkan ló nà ṣé mú ìdí nìkan ló nà agbára wo ni wọ́n fẹ́ fún àwọn ọmọ kékeré nísìnyí láti máa na àgbàlagbà ṣeré it's a taboo kó ṣoore fáwọn èèyàn tán àwọn tó wá ṣoore fún yẹn kó tó kó ti darúgbó àbódàgbà wọ́n máa sọ pé wọ́n fẹ́ pa wọ́n dànù these days àwọn arúgbó mélòó lẹ́rí tó gbébọn arúgbó mélòó lẹ́rí tó gbébọn to ṣe yahoo sí ẹ lọ wo gbogbo orí mídíà wa all this young young people mi ò mo níyànjú gbogbo àwọn ọmọ mi they are now èmi gan ọ̀dọ́ ṣì ni mi mi ti wọ sixty now nígbà táwọn sixty yẹn bá sọ pé àwọn ọ̀dọ́ àwọn náà fẹ́ jáde fún presidency àwọn náà bìlí pé àwọn kìnnìkan i'm a youth Are you getting me? But some people don't believe that ẹni ìlàfẹ́ lò ẹni kiri kan the people even tí and ọ̀dọ́ yẹn bá tiẹ̀ ń ṣe nǹkan that. And one àwọn ni wọ́n bìlí pé wọ́n make sense. Àwọn kan continue tí ì ṣe iṣẹ́ débi kankan ẹni tẹ́ ẹ bá fẹ́ lò gan tẹ́ ẹ bá fẹ́ lò kò mọyì iṣẹ́ kò tí ì mọyì owó bó ṣe wà yẹn kò ń ṣe kéèyàn ṣe ritual kó fi ìyá ìdájọ́ ayé kó wá sọ pé wọ́n fún lówó yẹn kan àgbàlá Gabriel ò ṣiṣẹ́ rí lọ́jọ́ tó ti dé ayé iṣẹ́ tí mú ìdí ìṣe yẹn tóun gbá ṣọ́gù tó tún ṣe tán tó bọ́ sínú ọjà ẹ̀gbọ́n tí mú ìdí ni òun ò fẹ́ lé gan òun fẹ́ kankan ó máa ilé yẹn ó máa gbà ṣọ́ọ̀bù ẹ̀ tí ẹ̀ ń ṣí ni tó bá ìfẹ́ yàwó ẹ̀ no problem but a ní account ọjọ́ tó ti ń dáwó fún mú ìdí kò sí kankan nínú mú ìdí bó ṣe wà nínú ṣọ́ọ̀ṣì yẹn kò ní account kan báyìí so that anybody tó bá fẹ́ fún mú ìdí lówó I'm a máa wá sọ́dọ̀ Àgbàlá Gabriel ó enslave everybody ni. táwọn èèyàn bá ní kó fún wọn lówó ní orí social media yìí ọmọ tó wá sílùú Canada mi meant to be. I àtẹni to be. àti òun iṣẹ́ tó ń bẹ̀ wá ṣe mo ṣá mọ̀ pé iṣẹ́ at the end of everything everything ó glares to the world okay and time yẹn kẹ̀dẹ̀ yẹn ni wọ́n fẹ́ lu àwọn ọmọ kékeré láti máa send àwọn èèyàn lọ sínú ọgbà ẹ̀wọ̀n ọmọdé kan tó bá lò sí mi yàtọ̀ sọmọ mi tó ọmọ mi gan tí ò bá jẹ́ tí ò bá ti ronúkúwàdà ọlọ́run ò ní pardon ẹ̀ èyí tó bá ronúkúwàdà nìkan náà lọ́lọ́run máa pardon he got no respect of anybody either you are old or you are young either you are pupa or you are black or you are dúdú are you getting ẹni yóò ṣiṣẹ́ rí ẹ máa máa donate account ẹ kò nígbà kan àwọn tẹ bá fẹ́ fún lówó yẹn síbẹ̀ ẹ wá ń spoil tó bá ṣe tán ó wá ń lajú mọ́yàn ó lóun sorry àti gbọ́ ṣé torí ọlọ́run dé Saudi Arabia ni the deal have been done tí bọ̀bọ̀ yìí ò bá dẹ̀ jáde wá ṣó ẹ máa mọ̀ pé ó ń ṣerú nǹkan bẹ́yẹn ni ìwọ ló bẹ bọ́ọ̀ì náà wá sínú ṣọ́ọ̀ṣì mi ò ní kó lọ máa ta tẹ́tẹ́ o Muideen ó mọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ̀sìn Muideen jẹ́ sáré sọ tiẹ̀ kí n tó gbàgbé mi ìjẹ́ lè gbàgbé Muideen wà lọ open account ẹ̀ kò sí kó jẹ́ novice kó jẹ́ ọ̀dẹ̀nẹ́ kó jẹ́ stark illiterate ó sì ń sọ òyìnbó Muyideen sign now Muyideen ó sign now bó ṣe mọ̀ gógó tó ní fọ́ọ̀sì tó ń mu yẹn tó ń ṣàlàyé rẹ̀ he speaking well ọpọlọ ẹ̀dẹ́ sì pé bọ́n ṣe tọ́sọ ẹ̀ tó Muyideen go and open account mo rí kó ti ń ṣe tiktok lánàá lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn ti follow ẹ̀ bó ṣe wà yẹn ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀bù tó kọ́ fún ẹ níbẹ̀ yẹn owó ẹ ni kò ṣe tó bá sọ pé Agbala Gabriel kọ́ ṣọ́ọ̀bù Agbala Gabriel kọ́ ló lówó stop pressing nonsense all the money gbogbo ilé tán kọ́ yẹn kì í ṣe Agbala Gabriel kẹ́ kó ṣì lọ ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ máa ń sọ̀bọ̀ tẹ́ support Agbala Gabriel pé ẹ ó kọ́lé fún ó ṣe báyìí fún torí ẹ̀yin náà máa ń sori síìdì fáwọn èèyàn tẹ́ máa gbákan tì síbẹ̀ tẹ́ máa ń jalè ojú tiwa ojú tiwa lára yín báyìí tẹ́ bá ti fẹ́ solicit fún yọ̀ ẹgbẹ́ àkáǹtì ẹ̀ síbẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin o ẹ̀ lẹ́ solicit fún o oye báyìí ni tèmi máa jẹ́ nínú owó tó bá gbà ó simple kan lè kẹ́ni ẹ̀gọ́ kan lè mọ̀ pé iye báyìí ló ń gbà kó lè clear sí gbogbo ayé pé iye báyìí ló gbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín bọ́ gbogbo ẹ̀ tẹ́ máa fi jalè tẹ́ máa ṣe bí kíní ọ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ ní seed fáwọn èèyàn tẹ́ máa ń gbé àkáǹtì sílẹ̀ gbogbo yín pátá lẹ́ ń support yín kọ́tà gbà lẹ́gẹ́rẹ́ ṣe kò ó ṣe pẹ́ lọ́ba àgbàlá gẹ́gẹ́ lè níyìn náà Àgbàlá lagbe to ipo jọ̀dọ̀ o lajúmọ́ ẹni yẹn ó tún boldness Si màá jẹ́ pé a gbaná ojú ẹ̀ gbogbo àwọn èèyàn gbaná ojú ẹ̀ tí màá jẹ́ pé wọ́n gbaná ojú ẹ̀ ṣé ó máa jáde ṣé kìí ṣe pé with boldness ló sọ pé ah o nà ni o so with boldness pé òun nà with authority ló so pé òun nà with authority mú ìdí mo pé nísìnyí tó máa yánsì wọ́n máa sọ pé òkè kóun padà wá tó máa tún fi gba owó pé ó tún fẹ́ ṣe operation ìyàwó ẹ̀ ò tí lóyún àkáǹtì àkáǹtì Muyideen fúnra rẹ̀ ní ẹ máa sanwó sí àkáǹtì Muyideen bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù yẹn tó bá lọlẹ̀ tó bá sọ pé ní tó bá jẹ́ pé inú ṣọ́ọ̀ṣì yẹn ló ní ṣọ́ọ̀bù sí èèyàn mélòó ni ẹ ṣé ṣájà máa ń bàjẹ́ lójoojúmọ́ ni èèyàn mélòó ló ra ṣájà olówó mélòó ló wà ní ṣọ́ọ̀ṣì yẹn olówó mélòó àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn gangan Àgbàlá Gabriel bá sọ pé òun fẹ́ nìkan ní hundred thousand ṣówó tó fún yàn yẹn ṣóun ló ní ṣe bó tá ń dàṣẹ ẹni tí gbogbo àgbáyé tó máa ń parapọ̀ láti dàṣẹ ṣóun ti lọ ṣiṣẹ́ báwa ṣe ṣiṣẹ́ ní Canada àbí tó ṣiṣẹ́ báwọn tó wà lọ́nà ṣe ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ ọmọdọ̀ tó ń ṣiṣẹ́ òtútù tó ń ṣiṣẹ́ gbẹgbẹ gbẹgbẹ ṣóun ṣiṣẹ́ rí kí ló ti ṣe rí kó sọ fún wa ayé sí mi kí ló ṣe rí tó sọ fún wa gbogbo wọn jáde wọn ní ẹ wọn kí ni wọn nà ó ṣe kíní kan ó tẹ̀ tún rẹ́ nìkan ìyẹn náà ní tiẹ̀ yẹn ó ti lọ́ọ́ de orí ó ní pé ní ìgboro àwọn iṣẹ́ nínà ni wọ́n sọ yẹn wọ́n kàn nà wọ́n pa kẹ́rẹ́ ni wọ́n wá ń ṣe bẹ́yẹn pé lójú títì báyìí tó máa ní téèyàn bá tètè sanwó gáràjì wọ́n á nà lẹ́gba kíákíá ni ṣé àwọn tó wà ní gáràjì yẹn ṣé wọ́n gbádùn ṣe bí terrorist ni majority of them tó ń gbowó ní gáràjì yẹn ṣe bóun là ń pariwo ń bí báwo lèèyàn ṣe fẹ́ fún ẹ lówó èèyàn wà ní gáràjì ó máa jáwèé ẹ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ni o lára ogún ẹ̀ iṣẹ́ tó lọ ṣe ni o ẹ máa tún fẹ́ gbàgbà lọ́wọ́ ẹ̀ gbogbo àṣà tẹ̀ nàìjíríà yẹn ẹ̀ṣà kílì ni àwọn èèyàn burúkú ló máa ń ṣerú nǹkan bẹ́yẹn ò ń gbọ́ àwọn èèyàn burúkú ló máa ń ṣe bẹ́ẹ̀ kí ni owó tí ò kí ń Àgbàlá Gabriel tẹ́ ẹ máa máa claim ẹ̀ pípọ̀ ní oṣoore fún òun ló ṣe òun ló ṣe òun ló ṣe tó bá ṣe tó máa bẹ̀ sí bùgá kó sọ iṣẹ́ tó ṣe àti ìdílé àti bàbá àti ìyá ẹ̀ tí wọ́n ṣe tó fi déèyàn tó máa ṣe a rí gbogbo ilẹ̀ ilẹ̀ tó ń tún lọ kọ́lé sí yẹn kò kàn mí wọ́n nílẹ̀ Ìbàdàn ni wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì Ìbàdàn lónìí gbogbo yín kàn máa dédé bẹ́ sórí ilẹ̀ ìjọba ẹ máa bẹ̀rẹ̀ sí ń gẹ̀ta ẹ máa máa ṣe fraud lójúkorojú ṣé ilẹ̀ tó wà yẹn wọ́n ní ilẹ̀ Ìbàdàn ni Muyideen náà sọ bọ́ ṣe rí pé mi ò jáde láti wá sọ tó máa ní wọ́n fẹ́ bring ẹ̀wà down ni kò sẹ́nìbọ̀ tó fẹ́ bring anybody down torí òun gan fẹ́ bring ó fẹ́ delete Muyideen ni ṣé kí n sọ fún yín systematically nǹkan tó ń ṣe fún silence silently nǹkan tó di pé voice àtẹ wọ́n fẹ́ delete ẹ̀ wọ́n fẹ́ pa sáyé wọ́n fẹ́ pa kì í ṣe sáyé wọ́n fẹ́ pa sọ̀run ni wọ́n ti pa bọ́ ìyẹn sáyé already kó tó di pé sọ̀rọ̀ jáde wọ́n fẹ́ pa sọ̀run kó kú lórí ẹ̀kú kan dẹ̀ sọ pé ó ti kú bóyá ó ti tó táàmù tí Àgbàlá Gabriel máa dájọ́ torí tí ò bá jẹ́ yẹn mi ò ní mo rí sì tẹ fi gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ìyàwó ẹ lọ́wọ́ ọkọ tó jẹ́ pé òun dáwó fún tẹ máa kó sọ́wọ́ ẹ̀ ìyẹn mi ìgbé to tell you that Agbala Gabriel believe that all those things still belong to him and the money for public is not belongs to you if you have such a home and uh, services in Canada here wàá ti mọ̀ wọ́n ti mú ẹ abusing somebody àwọn ọmọ máa ń sọ pé o kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn when you want to live a life you want a right life àbí kódí kájí ẹ life life lò tó right ẹ fẹ́ mú bí ẹ fẹ́ jẹ́ ká yẹ yín dàbí ti àwọn tó wà nílò ìbò bó ṣe nà yẹn àti ọlọ́pàá máa ti intervene àwọn social oríṣiríṣi bó ṣe sọ wọ́n ti intervene but ẹ sọ pé wọ́n ṣe máa ń ṣe ní nàìjíríà nìyẹn o àwọn èèyàn lè nàyàn pa lójú títì tán bá fẹ́ gbowó ẹ̀ jọ́sà kan ṣe ṣe fáwa. adébùhárí máa mo kọ́kọ́ gbé ọ̀rọ̀ má bínú mo kọ́kọ́ mo kọ́ òun yẹn kò tá sí mo mo kàn fẹ́ dárúkọ adébùhárí nígbà tí mo gbọ́ gbé ọ̀rọ̀ adébùhárí tí mo kọ́kọ́ dé sórí social media yìí ẹ mọ̀ nǹkan tádébùhárí sọ nípa wa pásọ àánú òjò ó ní Auto Bola yẹn kà láì ẹ wo bó ṣe rí èmi nìyẹn o ẹni tó yẹ pé òun ò ṣiṣẹ́ rí bí ò jẹ́ pé a support ọkọ ẹ̀ ni kò ṣe nǹkan kan rí fúnra rẹ̀ àwa ń help àwọn èèyàn àti lift in fact àwọn tí mo tó fẹ́ mi gan ìlọ̀ mi àwọn ìlọ̀ mi bàbá ọmọ mi tó kú yẹ àwọn ìlọ̀ mi sẹ wọ́n sọ pé torí pé mo lè help bọ̀bọ̀ yẹ pé mo ti ń lọ lóyìnbó mo ti máa ń ṣe dáadáa ni wọ́n ṣe love mi ni wọ́n ṣe ní kí n fẹ́ àwọn ló fẹ́ mi no like ìfẹ́ owó àti ìfẹ́ nǹkan tán lè achieve ni wọ́n love lára mi You understand me? Ó sọ pé mo pa irọ́ mú Àánú Òjó ni. Mi lè play gbogbo voice note àbúrò Àánú Òjó because ó ti bẹ̀ mí pé àwọn family wọn máa wà after òun o. Àwọn people wọn lè fojú re wọn. Ìyá òun dẹ̀ ti kú o. Ṣé mo purọ́ mọ́ wọn? Wọn ò purọ́ náà. Ṣebí gbogbo bàtà máa ń sọ̀rọ̀ nípa ẹni pé wọ́n purọ́ ni. Ẹ máa ní wọ́n ni because you just want to support people. And this is what you are still doing now. Ẹni yẹn bá ti jẹ́ èèyàn burúkú, wàá support ẹ ni tó bá ti bá rí book ẹ lónìí mo lè admire ẹ lọ́la òkè tó gbé ẹ mo believe in forgiveness gan kò ṣe pé bí mo jẹ́ fò àbí wọ́n fún mi lówó àbí mo béèrè nǹkan kan lọ́wọ́ wọn nobody gave me anything i'm expecting only from my god and gbogbo nǹkan tí má bìrì pé mo entitled sí lọ́dọ̀ ọlọ́run nobody tí bá wèsì àlàyé bàmí àti tí mo sọ náà sí mi ìsí nínú àwọn tó máa wọn fi rọ́gbowó lórí facebook ṣé ti yé mi ìsí nínú àwọn tó máa wá tó máa tẹ́pọ́ wọn fẹ́ pín owó gan sí tó máa pín fún un you understand me because I've Emi, Emi èmi gangan ni mo wà nínú àwọn to bẹ́ àwọn èèyàn sí many things but tí mo bá tí mo ń sọ they are telling me that I'm lying irọ́ ló pa irọ́ ló pa tó yẹ pé lójúkọ̀ ojú mo ń sunkún ṣé èèyàn máa máa sunkún èèyàn máa máa sunkún wàá rí pé èèyàn ń jẹ ìyà wàá rí wọ́n rí picture mi o few pictures ni wọ́n rí yẹn o tẹ bá rí àwọn pictures mi So ṣe yín mẹ́yẹn ẹ dẹ̀ rí àwọn èèyàn ṣé ẹ ti understand wọ́n dẹ̀ wàá so, to tuntun wọn lóhun parọ́ ni simply because wọ́n love àwọn kan wọ́n fẹ́ support evil ìwọ tó rí èèyàn tó ń ṣe evil síyàn tẹ́ni ẹ̀dẹ̀ tún ti complain jáde tí wọ́n tún jáde tó tún protect ẹ̀ you are evil ó yẹ kí public máa bẹ̀rù ẹni. ó ti yé ìgbà tí mo bí mo ṣe ń dá owó fún gbà yẹn náà m'a máa ní èlò ló ń dá fún yín èlò ní ọtọ́ pé wọ́n máa bìlí pé ẹnìkan máa rubbish yín àwọn tó ń rubbish yín lè nísìn because àwọn ò sínú click kankan ṣáwa nu click ah see wọn ò lè sọ fún wa pé ó pa ẹnìkan o charity ẹ ṣe kíní a dẹ̀ ń ṣe charity mo ti fúnyàn ní gbogbo èyí tí n bá ṣe bí mo ṣe jókòó yìí à ń ṣe à ń ṣe charity ní ojoojúmọ́ tọ́lọ̀ bá ti fún wa ní agbára in bá fẹ́ ṣe nǹkan mi gbà mí mi ò ní fẹ́ sọ fún ọmọ mi because ma sọ pé mọ́mí we have a lot of, we need a lot of things we have no pay for this màá náà nú àwọn èèyàn ti ṣe mi ó ti yé mẹ́ẹ̀ so gbogbo ẹ̀yin tẹ̀ ń dáwó sọ́dọ̀ Agbala Gabriel rí five million tó dá tó ní kó wá gbà yẹn sìn àkáǹtì ẹ̀ ló dá sí bóyá five bóyá seven million ló gbà tó máa sọ pé five million wọ́n máa sọ pé téèyàn bá ti ń ṣe náà ló ti jẹ má máa jẹ́ ká sọ yẹn mọ́ pé téèyàn ti ń jẹ ló ti ń ṣe ló ti ń jẹ jẹ́ kí owó tí tó bá fẹ́ jẹ jẹ́ kó clear sáwọn èèyàn jẹ́ kó plain má jẹ dúdú má jẹ májèlé ok o ten million ló gbà three million ló máa jẹ́ tèmi nínú ten million yẹn because charity mi náà nídìí àwọn èèyàn nídìí owó lọ́dọ̀ mi wàá fún wọn nínú ẹ̀ wọ́n dẹ̀ sọ pé tó bá di lọ́la three million mo fún wọn o bọ̀ kẹ́ ẹ gba ten million kẹ́ wá fún wọn five million kẹ́ wá sọ pé ẹ ṣe dáadáa fún wọn ni ẹ dẹ̀ ti gba majority of it ẹ̀yin gbọ́ now Agbala Gabriel mo ti sọ kì í ṣe ní first time tó máa sọ lélẹ̀ wọ́n fẹ́ fi gbá àwọn bàbá yẹn àmọ́ pé àwọn bàbá yẹn náà mi ò sọ pé ẹjọ́ bàbá kankan ò sí lọ́wọ́ mi bọ̀ tí òfin bá ti wà ní tí ò bá sófin kò sẹ́ṣẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí òfin wà fún àwọn pásítọ̀ o fún àfa o fún babaláwo o ẹ fi òfin náà sílẹ̀ ẹni tó bá ti wá rú òfin nígbà yẹn sìn bó ti wù kó wá rí ẹ jẹ́ kó fèsì ẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa bàbá Olúkọ̀yà bàbá Olúkọ̀yà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọ́n ní nine years ni ẹ fẹ́ sọ fún mi pé àwọn politician ò sí nínú ẹ̀ ẹ fẹ́ sọ fún mi pé àwọn politician kò sí nínú gbogbo sin nǹkan tó máa ń ṣe yẹn gbogbo any pastor tó bá ní agbára tó bá ti ń fi agbára ẹ̀ ṣe bó bá ṣe wù he has politicians a lot of politicians in their church and the politician náà ló máa kọ́kọ́ gbọ́ pé ẹ ó ṣe báyìí fún bàbá wa ẹjọ́ sá àwọn ló máa máa kárì gbogbo kìíní yẹn gbogbo àwọn protocols tí wọ́n sọ yẹn a lot of politicians ló jẹ́ protocol nínú church Olúkọ̀yà a lot of a lot of politicians ló máa jẹ́ protocol mo ti dé church wọn rí tí wọ́n ń pè mí tí wọ́n ń béèrè fẹ́mi lójoojúmọ́ tí mi ò lọ yọjú sí wọn tí mo dẹ̀ rí màmá kan ọjọ́ tí mo sọ pé mo fẹ́ lọ rí wọn tó ń ṣà pariwo pé sísá bọ́lá ajagunná report to GO office sísá bọ́lá ajagunná ṣe report to GO office ìgbà tí mo fẹ́ lọ rí wọn báyìí kí má lọ ba ẹni tó wà lẹ́nu ọ̀nà báyà tó bá tẹ́lẹ̀ màmá tí mo rí tí mo máa ń respect gan màmá ṣólàǹkẹ́ tí mo sọ pé wọ́n ní street tí kẹjà yẹn tí mo ní àwọn ni wọ́n supply aṣọ ni wọ́n àwọn kọ́ làwọn supply aṣọ màmá sọ pé àwọn kọ́ làwọn supply aṣọ but nígbà yẹn àwọn head of state tó wà nígbà yẹn that's baba eh, Babangida wọ́n sọ baba ẹjọ́ sàmú respect yín àkàndárúkọ yín for anything for even wọ́n ní pé àwọn ló sọ fún wọn pé wọ́n kọ̀ mú wọn pé àwọn ni wọ́n supply aṣọ ọkà because àwọn ló máa ń supply sójà nígbà yẹn àwọn ló máa ń ránṣọ sójà ṣó ti yẹ contract aṣọ sójà àwọn ló máa ń ràn gbà yẹn ẹyọ understand so wọ́n wá bìlí pé ètò fi ṣe kú yẹn náà wọ́n màmá sọ wípé yes nítòótọ́ wọ́n rọ́dà fún aṣọ yes wọ́n ṣe sọ́ngbà yẹn ẹ má bínú mo kàn fẹ́ sáré sọ ilé mi màmá sọ pé torí màmá yẹn mo admire àwọn onígbà tó mú wọn wá sí kirikiri wọ́n dàbí godmother mi ni wọ́n dẹ̀ mú mi mọ́ra báyìí because èmi ni mo èmi ni mo lead ní prayer ní section nínú sẹ́ẹ̀lì tó wà yẹn máa ń lead prayer ṣótiyé wọ́n dẹ̀ máa wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ mi kí ló ṣẹlẹ̀ wọ́n pè mí bọ́lá kí ló ṣẹlẹ̀ kí ló fi wà níbà ẹ̀sìn ọ̀dọ́ sàmẹ́ yẹn so in tó ṣẹlẹ̀ ni màmá sọ pé wọ́n máa bí ìbáwọn ló máa ń supply aṣọ nísìn àwọn major yẹn àwọn generals yẹn tó máa ti order fún aṣọ kò ń ṣe dandan kí head of state kó confam so ti ye wọ́n kàn order fáṣọ aṣọ ton de order yẹn nígbà according to bó ṣe sọ wọ́n ní wọ́n mọ̀ pé wọ́n fẹ́ fi ṣe cool wọ́n kàn order fún aṣọ ni bí wọ́n ṣe máa order fún ṣé ti understand màmá yẹn in tí mo fẹ́ fàyọ ni in tó fi mú wọn nígbà fún pẹ̀lú ọkà ni in tí mo fẹ́ fàyọ rẹ̀ màmá yẹn bó ṣe ní owó tó tẹ́ bá fẹ́ rí màmá yẹn ẹ máa tò tò tò tò kẹ́ tó lè rí màmá yẹn ó ní mo pè yín ní mo pè mọ́mì mi jọ pé ńgbà tí wọ́n wọ́n ní kí mọ́mì mi wá nígbà tí màá sọ pé mọ́mì mi pé wọn ò ní nǹkan tó ń fẹ́ jẹ àwọn àbúrò mi wà wọ́n ń suffer èmi wá believe pé bẹ́ẹ̀ is going to help me that time maybe she going to help me she said my mommy wọ́n ṣe release wọn wọ́n ní kí mọ́mì mi wá rí àwọn lọ́fíìsì my mommy went there several times onímọ̀mì mi sọ yàn yẹn wọ́n ní pé wọn ò fáwọn ní ten kọ̀bọ̀ gbogbo ọjọ́ táwọn rí wọn wọ́n máa tún ní káwọn padà wá báyìí wọ́n fún olówó mọ́tò gan báwọn máa sunkún délé àwọn máa fẹsẹ̀ rìn dé àwọn ibì kan láti ìkẹjà bí ọba lè dé wọn ò ní rìn bọ̀ tí wọ́n ṣàmọ́ lè jù padà ṣé ti yé bẹ́ẹ̀ yẹn màmá yẹn tí mo fẹ́ fàyọ rẹ̀ bí wọ́n ṣe jẹ́ pé wọ́n máa ní ọ́fíìsì tiwọn you cannot see her anyhow I saw the mama sitting down níbi tí àwọn èèyàn tó fẹ́ rí jí o rí jókòó sí tó máa fẹ́ rí jí o wọ́n jókòó wọ́n wà lórí list báyìí wọ́n dẹ̀ pè mí wọlé wọ́n dẹ̀ ń pariwo orúkọ mi sísá bọ́lá ajagun náà sísá bọ́lá ajagun àwọn èèyàn tó nífọ̀n tó ní ìkànnà ìmí ìdẹ̀ wà níbẹ̀ níjọ́ náà tí mi ò ní mọ̀ pé torí tó lè jẹ́ èèyàn gidi tó tún máa jí èèyàn gidi bíi tó jù wọ́n lọ níjọ́ yẹn ṣùgbọ́n nítorí pé mi ò dá wọn mọ̀ màmá yẹn nítorí pé wọ́n mú wọn gbà yẹn wọ́n kọ́kọ́ gbé wọn lọ sí underground ní dss Àbújá àbí níbì kan kó tó wá gbé wọn wá Kirikiri ṣó ti yẹ yín wọ́n nu ara màmá yẹn ó ń ṣí mọ́lẹ̀ báyìí tọ́jọ̀ tó ń fún màmá yẹn àwọn màmá yẹn pupa wọn sọra wọn ọ̀gá púpọ̀ wọn kúrú wọn nídìí ṣó ti yẹ yín gbogbo ara màmá yẹn wọ́n nà wọn bá gbogbo ara wọn ṣí ni tọ́jọ̀ tó ń fún wọn mo rí ara wọn ni kì í ṣe pé wọ́n sọ fún mi tó bá ṣí wà báyìí tó bá ti ṣíyàn sílẹ̀ wọ́n lọ síbi ẹ̀gbẹ́ ògùn wọn lọ pray èmi náà máa wà lẹ́gbẹ̀ẹ́ kan mo máa pray ṣó ti yé so in tí mò ń sọ ni pé nínú church yẹn a lot of politicians are there and àwọn politicians wa lókèdèrè àwọn pásítọ̀ tó bá ti ń rè nígbà yẹn wọ́n máa lọ ń clish mọ́ wọn náà ni báwa gan tá a jẹ́ anything nínú àìkọ́lọ̀ ṣe wá ní nǹkan bàbàrà tá a ti jẹ́ nǹkan kan bí a ṣe máa ń gbé àwọn pásítọ̀ ìlàwọ́ náà ṣe ń gbé they see them like gods so majority of them also they are the one contributing the problem a lot of them ma sọ pé tán dárúkọ Olúkọ̀yà ẹ bàbá ẹ Dr. Olúkọ̀yà eh, eh, he did this he did that àwọn ọlọ́pàá àwọn politician àwọn a lot of people tó wà ní ṣọ́ọ̀ṣì wọn lọ́wọ́ máa pa itú yẹn wọ́n dẹ̀ máa ń bàdẹ̀ tí wá sọ́dọ̀ wọ́n dẹ̀ sọ fún bàbá wọ́n sọ pé nǹkan táwọn bá ti ṣe ni kó gbọ́ meanwhile majority of these pastors àwọn protocol wọn ló ń pàṣẹ fún wọn kí ni mo sọ fún yín àwọn protocols wọn ló máa ń pàṣẹ fún wọn tó bá dẹ̀ ti sọ pé nǹkan tó fẹ́ ṣe lélẹ̀ wọn ò ní gbọ́ irú ìjà tó ṣẹlẹ̀ láàrin èmi àti èmi àtàánú òjò náà bó bá jẹ́ pé àwọn pọ́tókọ̀ ń gbà yẹn náà tó yẹ pé bó tẹ̀sọ́ pé òun fẹ́ ṣe báyìí o tó fẹ́ ṣe nǹkan tẹ́ wá sọ tòótọ́ fún ó possible kó má ṣe ẹ̀sìn ìta gbangba but they cause them to go wọ́n máa jẹ́ cause problem fún wọn káwọn náà bá lè rí ọ̀rọ̀ sọ torí àwọn gangan kò sí ọmọṣẹ́ míì púpọ̀ tó máa ń love ọ̀gá ẹ̀ o kò sí majority ọmọṣẹ́ ni ò kí ń love ọ̀gá wọn àwọn ọmọọṣẹ́ wọn ìtẹ̀rí majority of them wọ́n kàn máa ṣe yẹsà yẹsà ni ní ìgbà tó ń bá fẹ́ jẹun I tell you majority àwọn èèyàn tó serve lọ́lẹ̀ nìkan ló máa rí nǹkan burúkú sọ ń pa ẹ̀ kò kàn sọ ni tó bá dojú àwọn èèyàn ó lè praise ẹ̀ tó bá dẹ̀yìn á criticize majority àwọn protocols yìí náà ló jẹ́ pé wọ́n kọ̀ sí ẹ̀ wọ́n máa sọ nǹkan burúkú nítorí mọ̀ pé wọ́n kọ́ ẹ pé kò ṣe yẹn wọ́n dẹ̀ mọ̀ pé ó máa affect ayé ẹ̀ are you getting me in tó ń kọ́ ẹ pé kó máa ṣe yẹn á that time yẹn tó bá yẹ pé wọ́n lè rí book ara wọn báwa ṣe máa ṣe báyìí wọ́n the work can only be forgiving if you forgiving, but tí o forgive nǹkan if you don't want to forgive forgive hold it to hold on to it now pátápátá ṣe bí bẹ́ẹ̀ ṣe máa ń pààyàn yẹn náà ni wọ́n á dẹ̀ tún fi yín ṣe ẹlẹ́yà pé ẹ ti pààyàn nìkan ẹlẹ́yà yẹn ṣe bó sùn sí yín ni if you cannot forgive let leave ẹ wọn máa sọ the one when you speak it is the only you can be forgiven uh-huh. what you have done to me Oju àpá yẹn ṣó jojú ara ni kò jojú ara Oju apa. only God can turn into star kò dẹ̀ ń star kò máa sọ pé ojú àpá wà la là sọ́dìràwọ̀ la ṣó dìràwọ̀ ni ṣó dìràwọ̀ ni kàn ti sọ ẹ̀dẹ̀ lẹ́sẹ̀ kan màá náà ṣẹ̀yà wá gbé ẹ e síta wọ́n ti sọ ẹ́ di olójúkọ wọ́n ṣẹ̀wá àgbà iná ṣẹ̀wá ni wọ́n fún ẹ lówó wọ́n sọ ẹ́ di ìgbà tí ò ní lè ráyé ẹ̀ lò mọ́ náà ṣẹ̀wá sọ pé wọ́n release ẹ tó jẹ́ pé fíù ni wàá wá yùn wá lo díẹ̀ láyé wàá ṣẹ̀wá wọ́n máa sọ pé ẹ̀ ẹ̀jú kan no nobody should be tricking people like that ṣe rí pé mo ń sọ síwájú mo sọ sẹ́yìn báyìí ṣé bí Àgbàlá Gabriel kan ṣe pé ẹ̀yin náà lè máa sọ fún pé kó jáde kó apologize ṣẹ́nu ẹ̀ ló fi kọ́ kó gbójú ẹ̀ jáde kó sọ pẹ̀lẹ́nu ẹ̀ pé òun apologize ṣé kó kàn sọ síbẹ̀ yẹn ipe i'm sorry to beat him why tó fi sorry láti jẹ́ pé ìgbà tí Olúyọmí Amsa ṣe ẹ̀dá sọ̀rọ̀ yẹn ló ṣe wá kó document sílẹ̀ fún ṣé ọmọkùnrin yẹn ṣé Olúyọmí ṣé Muideen ìṣòkúrọ́ ni ṣé Muideen ìṣòkúrọ́ mọ́ orí ìṣòkúrọ́ mọ́ wọn Àgbàlá Gabriel ó wá ń sọ sí pé ọ̀rọ̀ sì pọ̀ pé kìtì kò ọjọ́ rò tí dé Muideen ọ̀rọ̀ tó o bá ti lè sọ ń sìn ìwọ náà ọ̀rọ̀ tó o bá lè sọ ń sìn sọdọjọ́ má sọ mọ́ Either you say it now or you keep short forever and start doing your things. Tó bá ṣe lọ sórí ibẹ̀ yẹn, àwọn èèyàn tó ń dáwó fún ẹ tó bá láìkẹ́ tó máa dáwó fún ẹ lórí TikTok. Tó bá fi establish tí ò bá ṣe nu ṣọ́ọ̀ṣì. Torí níbi ṣọ́ọ̀ṣì yẹn yé ọjọ́ tó bá ní sáfíìsì. Wọ́n máa ṣáàjì fóònù. Èló náà fẹ́ pa ní ṣáàjì. Wọ́n fẹ́ pa ní charge Ó dẹ̀ máa repo. Èló náà fẹ́ ná àwọn tó ń ṣáàjì fóònù yẹn. Èló ló fẹ́ pa. Á dẹ̀ repo. Èló ló fẹ́ pa. Tó dẹ̀ ti jẹ́ ọkọ àti ìyàwó èló ló ń fẹ́ pa ṣọ́ọ̀bù yẹn má máa lọlẹ̀ ni àti ní ṣọ́ọ̀bù ní nàìjíríà rẹ̀ mo mọ nǹkan tó takes tí n fi two million rajà sí ṣọ́ọ̀bù tó bá pa twenty thousand àbí o pa fifty thousand èdè nínú fifty thousand yẹn bóyá o jèrè three thousand epo to ma lò ti le po ten thousand e, owó tó máa ná ní ọjọ́ yìí ó lè máa lọ bí ten thousand ṣọ́ọ̀bù yẹn ń increase ni ó decrease ni owó tó bá ti make to jẹ́ pé profit oja to bá ń tà tó jẹ́ profit ẹ̀ o tu e ná lójúmọ́ ko tu e jẹun ko dẹ̀ tó ẹ ṣe gbogbo nǹkan tó máa ṣe ọjà yẹn máa decrease ni kò lè increase inú ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì dẹ̀ ló wà majority àwọn tó tún máa máa ṣáàjì bẹ́ẹ̀ wọn ọlọ́fẹ̀ẹ́ máa wá bẹ́ẹ̀ ni tí pásítọ̀ bá lóun fẹ́ bẹ́ẹ̀ ni a lot of people ló tún máa máa ṣe ọ̀fẹ́ nínú bẹ̀yẹn náà are you getting me and a lot of problem náà ni mú ìdí màmá ni ó lè ní another shop síta ètò ló wà nínú ìṣubẹ̀yẹn náà kó wà ń bẹ̀ ilé ẹ̀ tó wà ń bẹ̀ náà kó má sun abẹ́ bíríìjì mọ́ àbí kó lọ sùn táwọn wọ́n show mi wọ́n tag under platform mi pé ó sùn síbì kan ẹni tán ti kọ́lé fún òun ló nílé ẹ̀ you should not be afraid the whole world is watching him now they are listening to him kò sẹ́ni tó lè ṣe tó lè ṣe ju things nonsense fún again tó bá lọ lé tó lọ sùn lé tí ó lòun ò lọ ṣọ́ọ̀ṣì kì í ṣe by force tó bá lòun ò lọ ṣọ́ọ̀ṣì tó ì ní ṣọ́ọ̀ṣọ́ọ̀bù síbẹ̀ yẹn wọn ò dẹ̀ lè ṣe nǹkan kan fún tó bá ṣe nǹkan kan fún tó ń disturb ẹ̀ kó gbé wọn sórí mídíà òun náà máa ní freedom platform tó rẹ o lórí tiktok o lórí facebook o lórí instagram o lórí youtube o ó máa rówó bórí three hundred dollar lóṣù àbí hundred dollar gan lóṣù owó lórí èlò ló ń fún lóṣù mẹ́yẹn forty thousand ní Àgbàlá Gabriel ní máa lóun fún ten ten thousand lọ́sọ̀ọ̀sẹ̀ ten thousand náà kẹ̀dẹ̀ kò ṣúọ̀ ọjọ́ tóun náà bá rówó tí ò yọ dáadáa kò ní fún ọjọ́ tó bá wà ní ló máa fún ten thousand yẹn tóun náà bá wà ń bẹ̀ yẹn tó bá gba hundred dollar or two hundred dollar ní nàìjíríà ó máa wà ókè ó máa change aṣọ inú ẹ̀ máa dùn ó dẹ̀ máa ní freedom the truth is bitter a lot of criminals are on facebook mounting people wọ́n dẹ̀ máa control crowds abẹ́ wọn because they are speaking for some people wọ́n ń lò wọ́n wọ́n máa sọ pé ẹni yìí ń kọ́ o ó ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹni ń kọ́ o ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹni ń o ló lè kojú ẹni yìí let people talk àwọn tó bá ti sọ tòótọ́ let them talk don't destroy people the way you are destroying people in Nigeria is too much ogun tó jà wá ń bì báyìí wọ́n máa sọ pé àwọn ará ìlú kan gbógun tì ní ogun yẹn Nàìjíríà ló ti wà kò dẹ̀ ń ṣogun spiritual physical ni èèyàn kan ló pọ̀npù owó owó Nàìjíríà owó tó ń jìnnà sí lọ́ọ̀yà ń bí tó kàn bí ni pé wọ́n fẹ́ ṣọ́tẹ̀pọ̀ ẹnu mi tó bá fẹ́ shut up ẹnu mi ńgbà yẹn tó bá fẹ́ shut ẹnu mi up tí bá ti sọ tó fẹ́ shut ẹnu mi up èèyàn lè pè mí kó sọ fún mi pé má ṣe nǹkan tó ṣe mọ́ má bùyàn mọ́ owó business ẹ go back to your business face your business face your life tó bá jẹ́ face ọmọ ẹ tí business ẹ bá lọ déédéé wàá fọ̀gẹ́ gbogbo sọ̀rọ̀ yẹn but wọ́n pọ̀pọ̀ owó nàìjíríà sí ìlú Quebec níbi láti gba lọ́ọ̀yà san lawyer, advocate bọ̀bọ̀ tó ń gbà tì nígbà yẹn kò ń ṣe ordinary lawyer. o bàbá bàbá jìntà ni ó dà pé kó náà gba jìntà ó dẹ̀ máa ń support evil ni bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi kò kí kò mi náà sọ dé wọ́n sọ fún mi pé bọ̀bọ́ yẹn kò lọ́ọ̀yà kan náà ló sọ fún mi obìnrin tóun náà jẹ́ jìntà báyìí tó lóun ṣiṣẹ́ pẹ̀lú United Nations lọ́ọ̀yà yẹn ló sọ fún mi pé bọ̀bọ́ yẹn ní kùbẹ́ẹ̀kì ń bíbáyìí wọ́n máa ń bẹ́rí fún ni criminal ló máa ń support bó ṣe sọ wọ́n pump owó láti nàìjíríà ènìyàn lè sọ fún mi pé it's a taboo for somebody to sue me when it's not in Canada but wọ́n break protocol yẹn with owó nàìjíríà tó ń jí kó owó jíjí ni tọ́ba ní kọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí tọ́ba ní kọ́ investigate ẹ̀ Nigeria government ò lè investigate wọn tọ́ba ní wọ́n ń jà láti investigate but àwọn náà tún ní godmother wọ́n ní godfather àmì wọ́n tún ní godfather tó and ní investigate One ẹ you see they break many things that's the part of it also they don't like me because I speak the truth okay nígbà yẹn tí mo ṣe ń sunkún yẹn want mo ní wọ́n jà mí lórí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí báyìí fún mi ṣó yẹ kí n tún jẹ jára lórí you know how many years I cry for this problem they gave to me starting from pastors from family from these outside people Bobo, ibi tí máa lọ ni me, tẹ̀lé Bobo, lọ gbogbo ibi tí máa me, ni wọ́n tẹ̀lé mi lọ náà náwọ́ ẹ mọ ojú tí mo fi sunkún mo ti wà nínú problem yẹn for thirty something years tí màá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run sójú mi máa rí báyìí lọ láti thirty something years kò sọ́jọ́ kan tí mi ọjọ́ tí mi ò bá sunkún kò sọ́sẹ̀ kan tí mi ò ní sunkún for torture the way they deal with me. bí mo ṣe ń speak fún mú ìdí yẹn mo kàn wo kan tó fẹ́ ṣe fún ni àwọn dẹ̀ ti dì pẹ̀lú àwọn ọmọ pains bó ṣe rí we can speak for people doesn't matter our background wọn. Well life tó rí yẹn àti ìṣòro tó rí láyé kò ever pray fún every life counts àwọn tó wà tó useless ìgbà táwọn bá máa lọ tẹ́rù pé wọ́n useless ìgbà tó máa lọ vote àwọn èèyàn tó rò pé àwọn jẹ́ pàtàkì wọn ò ní jáde ńlé láti lọ vote majority of them ni wọ́n contribute náà ṣe many things láti jẹ́ kí orílẹ̀-èdè gan kó lè dáa ni wọ́n you understand me by by contributing by voting tó jẹ́ pé àwọn ẹlòmíì tó wá ń gbádùn yẹn gan wọn ò useless to the core. ẹ wo ẹ wo amúsàn tó pèrè ní Démọ́lá Àgbàlá Gabriel tó na Muideen Muideen ti kọ iṣẹ́ ó kọ iṣẹ́ ọwọ́ Muideen mọ bọ́n ṣe máa kó àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ lójú títì tó máa lọ tà kò jọyìn olè kò jalè kò bá wọn ṣe nǹkan burúkú àwọn ọmọ kéékèèké tó wà níbẹ̀ yẹn tán pè security yẹn àti tó ń ṣẹnu gbòbòlà tó ṣojú bíi sàrí ajá tójú ẹ̀ jìn sínú bíi sàrí ajá yẹn ọmọ yẹn tó ṣẹnu ẹ̀ tẹ́nu ẹ̀ dàbí tó gùn rẹpẹtẹ bí ọ̀nà ṣókótó ṣótiyé ọmọ yẹn máa wà náà wọn tó máa ń na mú ìdìnà what a taboo lórí Facebook náà wọ́n ṣe máa gbé ọmọ kékeré nìyẹn wọ́n máa ní kó máa rude Nigeria government àtàwọn politician useless politician kan sorry to say this we don't know them but they will use our money to be training the children to be thief I want to train our money náà get jẹ́ terrorist náà Nigeria lára Nigeria politician náà àtàwọn you to know Nigeria they are disturbing our system I náà ló fẹ́ gbé amúsùn àmì kìíní dìde sí wọ́n ní kó máa na ẹni yẹn wọn ò rí nǹkan kan tó ràn gíbẹ̀ wọ́n ló ti bẹ̀bẹ̀ ṣó jáde tó fẹnu ṣèbó kàn kọ́ lẹ́tà ni ṣó ló kọ́ ẹnìkan ló kàn máa kọ́ nínú protocol wákàn pòsẹ̀ síbẹ̀ a ní kankan lọ ṣe kó jáde kó sọ̀rọ̀ bóun sọ́rí ọ̀hẹ́ àṣírí yín máa tú ju bẹ́ẹ̀ lọ ilẹ̀ tó ń tà nìbàdàn tó ló ń tà tó ń gé tà tó ń fi gbowó lórí social media wọ́n nílẹ̀ ìbàdàn kó fi ìwé ẹ̀wọ̀n wá majority ìwé tó gbé fún wọn yẹn wọ́n ní fake ló máa jẹ́ wọ́n ti sọ débẹ̀ ilẹ̀ tó ló ń tà yẹn ṣé ìbàdàn approve ẹ̀ fún ta ló fún nílẹ̀ náà bí majority ọ̀dẹ́ náà wọ́n ṣe máa bẹ́ sórí ilẹ̀ onílẹ̀ nìyẹn àwọn yúùtù yìí mi ò sọ pé yúùtù ò dá ọmọ mi náà yúùtù ni yúùtù ni èmi náà yúùtù yúùtù tó ń rèsì yúùtù ni mí wọ́n bẹ́ sí nǹkan ní nǹkan wọ́n jalè wọ́n ní kò má sọ̀rọ̀ arúgbó counts youth counts female counts male counts short counts long one i mean long, i mean tall one counts The same disabled papa counts everybody counts in the system are you getting me everybody counts wọ́n ló ti apologize o ó ti apologize o ṣó fẹnu ẹ sọ ni ẹnu ló fi sọ fún wa pé òun nà ọ oníkan pé pankẹrẹ wa kó dẹ̀ ṣe ònìkan náà ló máa ń nà wọ́n ló bó ṣe ń nà wọ́n ṣeré nìyẹn nínú ṣọ́ọ̀ṣì wọ́n ló máa ń nà wọ́n ṣeré ẹnu ló fi sọ fún wa pé òun nà ẹnu ni kó fi jáde kó wá sọ fún wa pé òun òun sorry òun kọ́ ló kọ̀ yẹn kọ́ tó kọ àwọn lára ọmọọṣẹ́ ló kọ tó gbé síta that kò wá látẹnu ẹ̀. kò ṣe kí ni kò wá láti ẹnu ẹ̀ he must come out and say it with his mouth that's when gbanara máa mọ̀ kò dẹ̀ ní ṣe mọ́ gbogbo allegation tó ń bá dẹ̀ fún òun gbọ́ tó bá fún ilẹ̀ yẹn o gọ́ọ̀mẹ̀ntì ọ̀yọ́ ló ní o wọn ò tí ì fún o ó kàn bẹ́ sórí ẹ̀ ló ń ge ta wọn ló bẹ́ sórí ilẹ̀ yẹn ló ń ge ta ó wá ń fi sísẹ̀mù sọ wípé ókè o torí pé ẹ̀ tó bá ti ń ṣe humanity sí torí gbogbo wọn tó bá ti lọ jalè tán àbí tán pààyàn tán wọn á máa lọ sí charity o wọn á ṣe charity kan wọn á gbé sórí mídíà wọn á máa ná wọn bá ti lọ gbé ẹnìkan lábẹ́ bíríìjì wọn ni wọn ṣoore fún so people will be they will be amazed we are carried away because a lot of people are wicked in our country and some people now who are now practicing weak they hide their wickedness and they want to hurt they are they are hurting you they hide their wickedness under it and they are hurting and they be telling you that they are nice and when they want to do something one gbé síta kán balẹ̀ come pàṣẹ fún wọn kán balẹ̀ the jalè kán balẹ̀ society Muyideen ní ọpọlọ Muyideen wa industrious tó bá invest sínú Muyideen òun nísìmọ́ ló ń ta tẹ́tẹ́ torọ́bìnrin pé òun lè lówó ìgbà tó ń ta tẹ́tẹ́ ń gbà yẹn ẹnìbọ̀ tó bá ń ta tẹ́tẹ́ máa bìlí pé òun lè lówó ni ọlọ́run ni ò fi tẹ́tẹ́ sí ayé mi there was a day mo lọ ṣiṣẹ́ fún patient kan patient yẹn ní ọjọ́ yẹn lọ́wọ́ bí mo ṣe ń ṣiṣẹ́ fún ọmọ ẹ̀ mo ṣàrí pé nígbà míì tí bá wà dádúró màmá màmá gbàdúrà màdẹ́ máa sunkún omi jáde lójú bá couldn't hold it ó wá fún mi ní kinní kan báyìí mi ò mọ̀ pé wọ́n kini ta kinní yẹn níbí báyìí kí lórúkọ kinní yẹn báyìí ó ṣàfún mi ní pépà méjì kan wọ́n á ní kí ni wọ́n fi ń ṣe ó ní máa ha abì kan lára ẹ̀ báyìí ó ní tí ti ní tó bá jẹ́ pé ó wìn pé màá lọ gbọ́ owó yẹn ìgbà mo máa há ń jọ yẹn wọ́n kọ nine dollars sínú ẹ̀ so ti ẹyin òun dẹ̀ rà ní bóyá fifty fifty cents ọlọ́run ni mo gbé sínú ilé títí dọ̀là mi ìgbà nine dollar yẹn mi ò mọ ibi tí kìnìyẹn wà níjọ́ kan mo ti àwa mú pé mo wá wò ó tó wá sọ pé you can do kìnì kan game like this na ní kìnì kan mo wá wò ó ọkàn mi ò lọ bẹ̀ rárá láti sọ pé ìtọ́jà sọ fún mi ó ní anytime you have do, uh, sense some sense you can buy ẹni patient yẹn ni ẹni tí mo dẹ̀ ń sọ yìí ó ní company ó ní ọmọ kékeré bí ọmọ mi báyìí ó sọ fún mi ó fún mi ní méjì yẹn ìkan nine dollar ìkan bóyá ìkan ò jẹ ṣó ti yẹ yín tẹ́mi wá wò pé ah, ó jẹ nine dollar wọ́n dẹ̀ fún mi ó kí lọ́ba nine dollar yẹ kí wá fi ra nǹkan míì gbogbo ẹni tó bá ń ta tẹ́tẹ́ yẹn nígbà míì báyìí torí pé ayé máa ń sún wọn débẹ̀ ìpọ́njú máa ń jẹ́ kí ọmọ afẹ́ máa imagine ṣó ti ẹyin torí ẹ̀ làwọn ẹlòmíì tó bá ń fúnyàn ní tọ́ṣọ̀ ẹ́ tó mú àwọn ìka náà ni wọ́n máa ń dá tẹ́tẹ́ yẹn náà sílẹ̀ ṣó ti ẹyin mẹ́yẹn wọ́n máa fọwọ́ sí sítẹ̀mù gba gbogbo nǹkan tí aráàlú àti wọ́n ní lọ́wọ́ àwọn tí ò bá ní la máa tún fi gbà fáwọn tó ní wọ́n máa fi sítẹ̀mù ló ti ẹyin mẹ́yẹn wọ́n máa gbà máa imagine bóyá ò máa ní tówó yẹn tó ń dá sí àkáǹtì ẹ̀ tó bá jẹ́ òun náà dá sí àkáǹtì ẹ̀ tó mánéjì ẹ̀ tó ní ṣọ́ọ̀bù síta tó ń kọ̀ǹtró ìyàwó ẹ̀ tó jẹ́ ilé ẹ̀yẹn wọ́n fún ní freedom ó ti bọ̀ pé òun nílé tó dẹ̀ lùwà industrials tó lọ́pọlọ bẹ́ẹ̀ yẹn ó máa ti move on ó máa ti ṣe dáadáa ju èyí tí Àgbàlá Gabriel tó kọ̀ bẹ̀ ìyẹn ni mo kọ́kọ́ fi sọ gbogbo story àwọn tá a fún lówó mi ò lè sọ tán o mo kàn sọ èyí tó jàjà stick nígbà tá a wà ní Canada yìí tí wọ́n bá dẹ̀ ní kí n post gbogbo mi ó ti jìnà ọjọ́ tí mo ti ń fún wọn lówó lórí àkáǹtì mi àkáǹtì mi tó wà Nàìjíríà yẹn ọjọ́ kan ní kàrẹ́ yẹn ìkàrẹ́ mi yẹn ìlú bàbá mi yẹn mo ní kí àbúrò mi jíde ẹni tó tẹ̀lé mi mo ní kó lọ bá mi fún wọn ní oúnjẹ ní kàrẹ́ wọ́n kó oúnjẹ wá wọ́n kó oúnjẹ wọ palace bàbá ń sọ fún wọn pé olúkàrẹ́ sọ pé ṣé látọ̀dọ̀ gómìnà Ondo state ni mo ní ọ̀dọ̀ gómìnà kọ́ o wípé èmi kàn nígbà covid pé mo kàn ní kí n bless wọn àwọn tí ò ní oúnjẹ kan bá mi pín fún wọn ṣó ti yẹ yín one point two ni mo sẹ́ni ọjọ́ ìrọ̀lọ́wọ́ owó tó wọnú àkáǹtì mi yẹn pé wọ́n ní wọ́n fẹ́ ra mọ́tò lọ́wọ́ gba tó bá sanwó sàkáǹtì mi yẹn máa fowó mi rà ń bí ti máa ti lówó máa dẹ̀ fi owó tó wà láǹkàtì mi máa fi tọrẹ tán ni tó bá rẹ̀ǹtì ilé mi most of the time tó bá sanwó ilé mi yẹn wo of recent ẹ ni mo ṣe gba owó láti fi san owó ń bì báyìí ṣó ti yẹn yín máa fáwọn èèyàn mi ì dẹ̀ pariwo àwọn tí mo dẹ̀ ṣe fún náà wọ́n wà lórí social media tán máa máa bú mi ẹ kọ sọ fún mi bóyá àwọn yẹn bóyá wọ́n dáwó fún mi rí àwọn tí mo sọ pé mo dáwó fún yìí ṣẹ́kẹ́mi olúlọ́yọ̀ lè dáwó fún mi ṣó lè fún mi sà kò lè fún mi sí gbá mo ti dáwó fún more than ten times mo tún máa solicit owó lórí platform mi ṣó lè dáwó fún mi kò lè dà mi ilẹ̀ tó torí ẹ̀ tí ì tiẹ̀ báyẹn tí bá tún lẹ́yìn tó fẹ́ ṣe nǹkan fún tó fẹ́ ṣe kà fún màá tún bú wọn bọ̀ kí tún ṣe ń sìn mọ́ téèyàn kan bá ta sí mi ẹni àmọ́ ta sí máa yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe pé mo rúdo torí pé tó bá ṣoore fúnyàn tí ò bá mọ̀ tó bá ṣèkà fún kò ní kò mátà àmì kò lè káǹtì toróore tó ṣe yẹn kò mátà kò dẹ̀ káǹtì ìka mi gan tẹ́mi bá ṣe tó mi ò ní kà ṣùgbọ́n màá kàn sọ fún ẹ ní pé you are wicked I pay you back as you are I will, I will reply you bó fi ṣe fún mi máa ṣe ṣe fún ẹ padà. ẹ ń gbọ́ mú ìdí ìlọ́pọlọ o owó tí Àgbàlá Gabriel Àgbàlá Gabriel make a lot of money from Muyideen but wọ́n níbi tó bá ti ń ṣe ló ti ń jẹ o owó búfálò bọ̀bọ̀ kan báyìí búfálò ń jọ ẹ̀ àwọn fámìlì búfálò wọn gírọ́bù títí wọn dákẹ́ ni a lot of people owó tán bá dá fún wọn bẹ́ẹ̀ wọ́n máa ní ó gbé mi ó wá ń da auditorium lórí ilẹ̀ ìbàdàn tó sọ pé kò tí ì gba ìwé yẹn tó bá yá ń sìn gbogbo owó tí ẹ̀yin ọmọ nàìjíríà dá àtowó politics àtowó tó wà ń lo òyìnbó owó òtútù owó ìgbẹ́ owó tó owó ìgbẹ́ tí ò kírun wọ́n bá mú gbogbo ẹ̀ máa ń fẹ́ wo dànù just like nígbà tí àwọn Lagos state tó máa ní ilẹ̀ yẹn ilẹ̀ ìjọba ní accusation kìíní People will now be telling you pé eh, the government is wicked o government is wicked o government is wicked single-handedly ẹnìkan máa bẹ́ sórí ilẹ̀ ìjọba ní ò tí ì gbọ́ bí tó ti ṣẹlẹ̀ rí kí wá sọ pé ilẹ̀ ẹ̀gbẹ́ mi ń bíbà ilẹ̀ kan wà ń bẹ̀yẹ kí ló free kí dédé bẹ́ sí torí pé mo rí pé ilẹ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ mi o nàìjíríà bó ṣe ṣe ni wọ́n bá kọ́kọ́ rí ilẹ̀ onílẹ̀ wọ́n kàn bẹ́ sí ni ilẹ̀ ìjọba acquisition wọ́n mú gbogbo ẹ̀ wọ́n á lò pátá tó bá yá wọ́n á cause problem fún gbogbo àwọn èèyàn bí problem ṣe ń lọ nìyẹn lóríṣiríṣi ẹlòmíì tó bá ti wá da gbogbo nǹkan ìrùwó tó ń wó gbogbo ayé ẹ̀ sọnù awádìí pé ní ṣọ́ọ̀kì òkúkú òjijì wickedness kan rampa instead of us of just face and call a spade a spade simple as that ẹ má máa pa pẹ́pẹ́ ẹ má máa pa ẹ má máa pẹ́pẹ́ ẹ mo èmi bí ṣe wà mo respect Muyideen ju Àgbàlá Gabriel lọ Muyideen tó kúrò nínú garage tó kúrò ní ṣọ́ọ̀ṣì ó lóun fẹ́ lọ ṣiṣẹ́ ó lọ gbé ó padà sẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ìyàwó ẹ̀ lẹ́sẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ ẹ̀yẹn nìkan ẹlòmíín lè rí mú ìdí nìbẹ́ yẹ kó sọ pé má wọ́ọ̀rì máa fún ẹ nílé mi tó dáa máa fún ẹ ṣọ́ọ̀bù mi tó dáa àwọn kan lè ṣe lórí èdè nàìjíríà bó ṣe rí yẹn bó ṣe kúrò lábẹ́ ó lè padà mi ò sọ pé kábàlà gébẹ̀ ni kò ṣubú o ṣùgbọ́n tó bá ń ṣe burúkú bó ṣe ń ṣe yẹn kò sígbà tí má kú ò ní kú kò sígbà tí má kú ò ní kú torí orílẹ̀-èdè nàìjíríà wọ́n fẹ́ túbọ̀ ni orílẹ̀-èdè tuntun ni wọ́n fẹ́ pè é tọ́mádẹ̀ ti fẹ́ tún nǹkan mọ́ ó máa fẹ́ tara lé ó máa fẹ́ tó kó máa fẹ́ ti pásọ máa fẹ́ tàfa ó máa fẹ́ babaláwo gbogbo àwọn ìkà tó bá ti ń ṣe nǹkan burúkú lórílẹ̀ nìyẹn ó máa fẹ́ tì wọn. ó ti yé tó bá wá ń lọ wọ́n ní gbogbo àwọn sójà tó wà ní ṣọ́ọ̀ṣì Agbala Gabriel kò níye torí pé inú gbóná ló wà wọ́n ní ó kọ́lé fún lágbájá ẹ ó kọ́lé fún bàbá ìyá gbóńkẹ́ ó kọ́lé fún ìyá owó àwọn èèyàn ní public fund ló fi ń kọ èyí tèmi dẹ̀ gbé jáde náà lẹ́ǹkan sí kí n tó repeat ara mi mi ò gbé jáde nítorí pé kẹ́ẹ̀kan lè mọ̀ wípé tí a bá sọ̀rọ̀ ẹ̀ kì í ṣe pé a hate ẹ̀ ṣé n tó bá hate tó bá ṣe ṣáà máa dáwó sí ni ṣe bí àwọn hate mi ìgbà tèmi bá gbówó àkáǹtì jáde ṣe bí wọ́n lè dáwó síbẹ̀ wọ́n lè dáwó sí i torí kílẹ̀ ṣe pé wọ́n hate mi náà wọ́n kàn bílí pé wọ́n fẹ́ gbé ẹ́ńbágò lórí ilé wọn fẹ́ kó dìde mọ́tò pé wọ́n gbọ́rọ̀ táwọn èèyàn sọ bọ̀tà wa bá ṣe dáadáa fẹ́yìn èèyàn máa ṣe burúkú fáwa padà kò sígbà tẹ́ ẹ̀ ní tẹ́tẹ́ ẹ̀ ní fàtẹ́tẹ́ di wọn fi tábàdì ẹ̀ ti sọ tòótọ́ ọ̀rọ̀ báyìí òun lásán yẹ o àwọn èèyàn ti ṣiṣẹ́ wọn bend. ẹ lọ wò wọn tán bá at the age of forty wọn ti ṣiṣẹ́ bend lamẹ́ríkà ní Canada bí wàá ṣiṣẹ́ wàá wọ́ wàá ṣèṣe ní ṣáà wọ́n bí ẹ̀rẹ̀ wọn ni orí mò ń fẹsẹ̀ mi wọ̀n níjọ́sí ẹ̀rí ẹ̀rá pàlẹ́sẹ̀ mi ẹ̀tún ni wọ́n tún ṣèṣe bóyá ẹjọ́ tí wọ́n fi búùtù búùtù báyìí lọ́mọ yẹn fi gbà mí patient mo lọ fi bá ṣiṣẹ́ ẹjọ́ náà lọ́hùn ló fi gbà mí simply because mo fẹ́ gba ìwé ìlú mo dẹ̀ fẹ́ jẹun mo dẹ̀ fẹ́ kọ́ ọmọ mi ṣe dáadáa ẹ wo iye ẹkún tí mo ti sun lórí bíbá i pay for whatever tí n bá gba ìwé ìlú yẹn gan-an lónìí mo pay for it bí mo ṣe wá pay fún yẹn a lot of people ló fẹ́ play around me láti get ẹ̀ lọ́wọ́ mi for free of charge i can give it to my family ẹni tó bá ṣe dáadáa fún mi she understand me but nobody should play on my intelligence i believe that you are wiser than me you are clever kò sọ́ọ̀bù ọkọ̀ kan dàn just follow our preaching We follow our pastors. We follow our dignity. They say, when you give, you will give it back unto you by God. Love people, even when they hate you. When people are showing hatred to people, let us rebuke them. Let us ká from prayer. But Agbala Gabriel. Torí màá tẹ́mi sọ pé I'm going to láàárọ̀ yìí. Àwọn kan ní kó gbé jáde, wọ́n dẹ̀ lọ comment sábẹ́ dáadáa. Ó ti ní twenty thousand like millions of kìnnìkan. So ló lówó yẹn ni. Èmi sọ èyí tó wá láti inú sweat ni. Ogun Bọ́lá Fọláṣadé ṣoògùn tiẹ̀ ni wọ́n dáwó fún ẹ wọ́n ní kò fi ṣoore owó ọgbọ́mọgbọ́mọ wà ní owó tó ń dá fún yẹn owó àwọn tó ń ṣe drug push àwọn wà nú ẹ̀ owó yẹn owó àwọn tó ń ṣe yahoo yahoo wà nú owó yẹn owó àwọn aláṣẹ́wó àwọn tó ń ṣe runs táwọn náà bá rí jẹ níbi tó bá lọ tó bá rówó tí wọ́n á fún wọn owó àwọn kidnapper ó wà nínú àwọn owó tó ń dá lórí Facebook tó ń kó fáwọn èèyàn you don't know ni ẹ mọ̀ àbí irọ́ lẹ́rù pé mo pa na true no be lie owó politician ó wà ń bẹ̀ òun owó tó ń wá kó pamọ́ tó ń wá wo mọ́ ṣe máa na ìnákùná là ń ná owó tá a fara ṣiṣẹ́ fún. òun wà nìyẹn àwọn wá sọ pé ẹ ó ti apologize we should stop talking what a what a nonsense àwọn èèyàn ti ń sọ kíní for long let me tell you a lot of people wà tó wà tí case wọn wà critical sí Agbala Gabriel ò ní dá lóhùn mo ti Agbala Gabriel fúnra rẹ̀ ó wà lórí fóònù mi. ẹnìkan approach mi lórí Facebook ó wá lóun fẹ́ owó wọ́n ní mo wó pọ̀ lọ́wọ́ mi mo ní kó pe Àgbàlá Gabriel bọ̀ tí wọ́n ló help wọ́n sì ṣó ti yé ó wá lóun ò mọ bóun ṣe máa rí nọ́mbà ẹ̀ wọ́n ní kó fún mi ní nọ́mbà ẹ̀ mo ní kó jẹ́ kí n lọ bá wo péjì ẹ̀ mo wá wo péjì ẹ̀ mo rí nọ́mbà ẹ̀ bẹ́ẹ̀ mo wá fún ẹ nìyẹn ó wá lóun ti pè ó ń ríngì ríngì pé kò ní gbé ṣó ti yé gbogbo àwọn kọ́ọ̀lù ṣó ti yé ó ní kò ní gbé èmi náà tún send message sí during that time náà kò lè mí fún lówó mo ti ń fún lówó tipẹ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ti ń fún lówó tipẹ́ o àyíkẹ́sí mi mo wá ní kẹ́ni yẹn kó jẹ́ kí n pè é ẹ jẹ́ wo bí ó ìwà mi tí mi báyìí ti block ẹ tí mi ti delete ẹ Àgbàlá Gabriel ok ṣọlá. àgbàlá mo fẹ́ wò ó máa wà ń bíbà ó máa wà lórí bíbà. Ṣọlá tẹ̀sí send message good morning ma how have a nice day. So awo ń bọ̀. ní tí mo fẹ́ sọ rèé Àgbàlá Gabriel ò gbé kọ́ mo send message sí sí bye bye kò gbé kọ́ ó lọ́jọ́ kan tí mo tún wá fún ní owó o tún send receipt sí kò ní dáhùn gbogbo àyè ló máa fi sọ pé tó bá ti fún wọn lówó tó ti fún yẹn yẹn ti lọ nìyẹn tún mú mi wà lọ́jọ́ kejì lówó ti yẹn ti lọ nìyẹn yẹn ti lọ nìyẹn tó máa já àwọn èèyàn kó lórí fóònù kò pẹ́ ní tó ṣe yẹn náà ṣó ṣe ó tún ṣe fẹ́ nìkan bóyá lórí fóònù yìí ni ó tún ṣe fẹ́ nìkan làwọn ọmọ làwọn èèyàn ṣe jáde ní wọ́n dàbò ńgbà yẹn I cannot call on WhatsApp One eh, has, wọ́n mà ní wọ́n ní WhatsApp ní access One need the access orí WhatsApp me. but I could call now okay thank you Thank you. okay Jola. I eh, don't understand tó bá jẹ́ pé mo tiẹ̀ lè pè é sì mo fẹ́ pe ṣọlá ọlọ́run gbọ́ mo máa ń kówó fún màá ní kó bá mi sẹ́ǹdì sáwọn èèyàn lórí mídíà ń bíbà gbà mí ọjọ́ kan mo tún sọ fún in fact ọjọ́ kan mo ní mo ní kó bá mi fẹ́ nìkan ní thirty seven thousand mi ò fún padà mi ìlẹ̀ jẹ́ nínà lówó wọ́n máa wọ́n dẹ̀ máa gbowó ẹ̀ tán wọ́n tún máa bú ẹ mo ìgbà àkàìmọ̀ ìgbà tán máa dá owó sí àkáǹtì àwọn celebrate àwọn bàbá wọn ìyàtọ̀ màmá yẹn tán máa gbé wọn wá tán máa nọ́ọ̀sì á dáwó fún wọn tó bá ti rẹ́ẹ̀dì kò sọ fún mi mo fẹ́ pe kínní ó sọ pé mi fẹ́ wọ́sọ̀pù ní access orí fóònù mi. ní wọ́sọ̀pù ní access orí fóònù mi. call it call it call him you see what he say. tó bá ti jẹun ẹ̀tọ́ ẹ́ síra ṣùgbọ́n. What is happening? Oh my WhatsApp? Hmm? Is it your storage? so àwọn ọmọ kan wọ́n bá jáde sórí mídíà wọ́n máa bú ẹ wọn ò dẹ̀ dáwó fún mi ẹ let me now tell you nípa owó tí mo sọ pé mo send sí eléyìí mo send sí àbúrò tó tẹ̀lé mi tó tẹ̀lé mi ni mo send sí nígbà pé kó bá mi lọ ra oúnjẹ fún ọ ní àkúrẹ́ màmí níkàrẹ́ àbáfọ̀mù kì í ṣe ẹnìkan o nígbà tí wọ́n lọ ra oúnjẹ yẹn fún wọn ẹni tó sùn mí sí kọ̀tún gbà yẹn ṣe mọ̀ pé ó lọ sí palace yẹn ó lọ wá jáàkì wọ̀ ẹni tó sùn mí sí kọ̀tún gbà yẹn owó owó nàìjíríà ni wọ́n fi ń gbógun ti nàìjíríà owó nàìjíríà náà fi ń corrupt nàìjíríà owó nàìjíríà náà fi ń ṣèkà fún nàìjíríà owó nàìjíríà náà fi ń da nàìjíríà ro we should stop it o oh. it's not going to help anybody again life is not It's so tough for us here but we just give thanks to God we be like when life is tough today the time is coming it's going to be soft so tó bá ti soft yo tẹ́ bá rí mi sìn ó ti yé yín máa heavy ìgbà tí ó ń pain ó pain ni mo kàn fi àtíkè a dẹ̀ fi ká kàn fi wíìgì sórí wa ká dẹ̀ wọṣọ ta ní sílé ká dẹ̀ wẹ̀ ká fi òróró pa ojú wa. àwọn tó dẹ̀ ń support àwọn tó ń support evil yìí i don't support them i will never back them ìyẹn bó ṣe jẹ́ lónìí ṣó ṣeé ṣe. in tó ń ṣe fún Adémọ́lá rèé táwọn èèyàn kan bá dédé jáde tán dédé wá sọ pé "Hey, eh, i'm very sorry i'm very sorry so sorry láti ẹnu ẹ so sorry láti ẹnu ẹ kó jáde kó address wa kó sọ pé òun sorry kí bọ̀bọ̀ yẹ gẹ̀dẹ̀rẹ̀ kó má di ẹ̀rù jẹ̀jẹ̀ mọ́ lọ́rùn bọ̀bọ̀ yẹ rí pé ó sùn sábẹ́ bridge àmì ó sùn síta gbangba sí because wọ́n ti sọra wọn di ẹ̀rù jẹ̀jẹ̀ mọ́ lọ́wọ́ ẹ̀dẹ̀ mọ̀ pé ọlọ́gbọ́n kan láàrin àṣírí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò sí nǹkan tó fẹ́ ṣe láàrin wọn tí ọlọ́gbọ́n kan ṣoṣo tó bá wà láàrin ẹṣin rẹ̀ mẹ́ẹ̀dọ́gbọ̀n tó wà láàrin àwọn búlì tó pọ̀ wọ́n máa bìlí pé ó fẹ́ máa fẹ́ yẹra fún wọn ni but ilé yẹn ti ẹ̀ṣin ni ṣùgbọ́n tó bá yá mi ò mọ bí Ìbàdàn ṣe máa ṣe ní ìjọba Ìbàdàn torí pé wọ́n ní ilẹ̀ yẹn ṣá ilẹ̀ gọ́ọ̀mẹ̀ntì Ìbàdàn ni Ìbàdàn gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ tí approve ẹ̀ fún wọn àwọn ilẹ̀ tó ń tà lórí Facebook náà tó fi ń gbowó lọ́wọ́ àwọn another thing nìyẹn o is another fraud though.

okay you have his number now on your phone ní yeah borrow me call me cover me pay. anyhow yeah WhatsApp yóò lè jára ó free call náà anyone anyone look but you say you have it. Um, I don't know what I said. Let me check. <clears throat> but oyin mo jáde tó fi wọ̀n mi lórí media lórí àkáǹtì ẹ̀ lọ. ok ẹ̀kọ́ ti ń pè kan. ṣé o ti pè é? ó nà ṣé ò ní ṣé WhatsApp lélẹ̀ àbí direct WhatsApp tiẹ̀ lè pè. hello Ṣọlá hello hello báwo ni gbẹlẹjà rẹ káàárọ̀ bọ mo wà lórí láìfọ òjò ọdún Ọlọ́run má sọ̀rọ̀ púpọ̀ ṣé omi kìnìyẹn ṣé strike wà Nàìjíríà. okay àwọn èèyàn ti lọ bí iṣẹ́ oh that's good so èmi máa pè é padà ń sìn máa pè é padà later ṣùgbọ́n máa pè é padà. Yeah. oh mo dẹ̀ ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ o mo lè pè direct náà mo fẹ́ béèrè kankan ṣé mo máa ń fún lówó kó bá mi send ẹ̀ lẹ́mi ṣe máa ń gbowó tí wọ́n máa ní kó máa fún àwọn èèyàn then they will be abusing you tí wọ́n bá gbowó ẹ̀ tí wọ́n tún máa di ọ̀gá lé ẹ lórí ìyẹn ni amúsàn fẹ́ máa ṣe. ó gbowó lọ́wọ́ èèyàn tó wá mú mú ìdí ọ̀dà dùbúlẹ̀ wà nà nà nà nà àwọn wèrè kan ó lóun yà lájà àtọ́ ló dúkù wọn yẹn gbogbo wa ń sọ pé kinní kan àbẹ́ ìyá wèrè ni. kí mú ìdí kó lọ sí bank tó ń ṣí àkáǹtì fún tó bá ti fẹ́ kó ní admin ẹni tó mọ ìyàwó ẹ̀ máa mọ ó máa mú wà tó bá jẹ́ pé wọ́n ìjọba together tó bá jọ ṣe nǹkan tó jọ ṣe owó tó bá fẹ́ fún wọn máa fún direct á ṣe business á ní ṣọ́ọ̀bù sí ibi tó sọ pé òun ní àrígboro tó bá ti ṣọ́ọ̀bù yẹn náà ìyàwó ẹ̀ lè máa rọrùn síbẹ̀ kó open ṣọ́ọ̀bù fún nígboro kó máa ṣe ṣe business ẹ̀ ó wà ó ní brain náà ẹni tó fẹ́ ṣiṣẹ́ kò ń ṣe àwọn kan tó rí pé wọ́n kàn máa ṣọ̀gálẹ̀ lórí lórí owó ẹ̀ máa ṣọ̀gálẹ̀ lórí fún tó bá bọ́ wọn tán tó ṣe dáadáa fún wọn tán wọ́n máa ṣe bí ìpá lọ̀gá ẹ̀ wọ́n máa bú ẹ wọ́n máa wọ́n máa fowó yẹn máa háyà àwọn terrorist káàkiri ni láti máa bà yéèyàn jẹ́ mi ìrírí wọ́sọ̀pù tiẹ̀ dàlí where is the one wọ́sọ̀pù gan tẹ́lẹ̀ máa ti fẹ́ lu ọmọ I can't see your WhatsApp but I stop it now. fóònù ẹ̀ yí wọn o fóònù ẹ̀ yí wọn o fóònù ẹ̀ irú ẹ̀gbọ́n mo ti fẹ́ rà ṣe sí it's nice very nice. And you want to call direct? No. Jẹun kíá náà. Tell me. I oh, don't worry. Okay, I do not worry. Yeah. If I'm like 10 or 15 minutes, it doesn't matter. Okay, okay, darling. This is not what I'm wearing. Hello, Sira. Báwo ni Ṣọlá? bó ti ẹ̀fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé mi mo ti fún ẹ lówó rí tó bá bá mi sẹ́ndì ẹ̀ sáwọn èèyàn tó mọ̀ rí tó bá ní kí ló dé àbí mi kì í sẹ́ndì owó ẹsẹ̀ ńgbà tó bá bá mi sẹ́ndì owó tó máa dá ìṣàwọ̀ èèyàn ó kì í bá mi ṣe. ẹ táyì tó máa ń ṣe give away yẹn. ẹ ti máa ń ṣe give away. I did a lot. Uh, no problem, sha. I'll sọ̀rọ̀ later. Hmm. Okay. Yeah. Bá mi kíyàwó àtọmọ ẹ̀. so ẹ̀yin ọmọ tẹ́ ń bẹ́ kiri lórí social media tí wọ́n ń lò nílòkulò yẹn jẹ́ kórìí ìyá yín kó pé o tẹ́ bá fẹ́ gbé pè mọ́ tilẹ̀ kẹjẹ́ kórìí yín pé wọ́n fẹ́ lò yín láti bá gbogbo àwọn bàbá yẹn wí ẹ̀yin aláìmoore wọ̀nyí tó bá ṣòro fún yín tó yẹn tó bá ṣòro fún lẹ́ máa fẹ́ padà nù ẹ jẹ́ kórìí yín pé o Muyideen kò ń ṣe gbẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ sẹ́pẹ́ ìdìtẹ̀ mọ́ mi tẹ́ bá sẹ́pẹ́ ẹ Muyideen lẹ fẹ́ sọ àmì ẹ Àgbàlá Gabriel lẹ fẹ́ support you are evil gbogbo yín làṣírí máa tú olè níyín olè wọ́n sọ owó wo tàbá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn sọ pé ó ń jẹ́lọ̀sì wọn ní àjẹ́lọ̀sì anybody àwa ti gba kádàrá wa wọ́n ti sọ pé nínú oògùn tiwa làwa máa ti jẹ a ti dúpẹ́ fọlọ́run a dẹ̀ máa jẹ nínú oògùn wa gbogbo iṣẹ́ yìí sàdẹ̀ ti ṣe ó pẹ́ ó máa yá a máa jẹ́ padà iṣẹ́ burúkú tẹ̀ náà bá dẹ̀ ṣe ẹ má rò ìpẹ́ ní jẹ́ ẹ máa jẹ́ o ó ti di dandan. mọ́mì mi gan mọ́mì mi mo máa ń kọ́wọ́ fún tó máa ra ráìsì gbogbo àwọn ọmọ tó máa náà fẹ́ sanwó skul tí mo ní àwọn ọmọ tí mo ń sanwó school ní nàìjíríà àjàjà lókun state yẹn àwọn tó wà wà ní school ṣe rí mo tẹ̀ máa bá àǹtí yẹn náà àǹtí títẹ bó ni mo máa bá wọn bẹ̀ ìjọba nàìjíríà kí mi kọ́ kí dáwọn dáàdì wa kan bá wa fi wọ́n sílẹ̀ tó bá ti fi yín dẹ̀kẹ́ tó wá dìde ogun sí wa a máa bẹ̀ wọ́n kan wá fi yín sílẹ̀ àníró tiwa yín àti dáríjì gbogbo yín wọ́n lọ sígbà tí mo lọ sí Ondo state yẹn mo ṣe sọ nígbà pé mi ò dẹ̀ sọ lórí mídíà náà pé wọ́n kó ráìsì lọ mi ò sọ I do many things kí n dẹ̀ tó lọ kí wá tó wá sí Canada kí n tó wá sórí Facebook ni mo ti ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí táwa dẹ̀ ṣe tán a máa dokun ẹlẹ́ni lẹ́yìn ìgbà tí wọ́n lọ ajá kìí eh, palace bàbá ajagbami palace olúkàrẹ́ kò ní ìgbé kí n má bá yàwó wọn sọ̀rọ̀ ní òrùdù sí wọn ṣé mo bú wọn àbí mo sọ̀rọ̀ wọn ni mo tún nídìí ẹ̀pù wọn gan nígbà tí wọ́n fẹ́ ra lé bàbá mi tí wọ́n fẹ́ ta lé bàbá mi mo ní kó tètè bá mi sọ fún lọ́ọ̀yà pé kí wọ́n sọ kí olúkàrẹ́ sọ pé wọn ò ta lé yẹn o wọ́n ta náà ni olúkàrẹ́ àtìyàwó wọn ṣe nǹkan kan fún mi despite pé mo ná owó síbẹ̀ mo tún máa ń fún wọn ní personal owó every month ilé tí mo ti owó ilé sílẹ̀ tí mo tún rọ́dà ń gbà yẹn tí mo ní mo fẹ́ fi ṣe bẹ̀ yẹn mo ní palace yẹn wájú palace ti dúró ti gbó mo ní kàn fi renovate ẹ̀ wọn ò dẹ̀ renovate ẹ̀ náà wọ́n ní àwọn ó dà pé bí o mọ nǹkan tí kábíyèsí fi palace kàrẹ́ ṣe ṣáà tí wọ́n fi renovate you understand me màá ní palace wọ́n tún fi ọ̀rọ̀ palace wọ́n fi bú mi gan lórí media mo ra cement fún wọn ọ̀tún ṣe this is what we do we do this but see yet now àwọn àwọn tó ṣe wọn ò ní ṣe kí ní fún wa ṣé mo dẹ̀ bínú mi ò bínú màá máa ṣe bí ẹni tí ò ṣe nǹkan kan fún anybody rí ni but ẹ̀yin tẹ́ bá ń ṣèkà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ yẹn lẹ́ máa fẹ́ The majority of you tẹ́ ẹ̀ wà humble tẹ́ ẹ ní evil spirit yẹn tẹ́ ẹ níkà yẹn lẹ́ máa lẹ́wà tún mean. ṣé bí mo ṣe fi àti gbogbo nǹkan tí mo ti sọ ń pa àwọn pásọ oríṣiríṣi mo ti rí tí ó yẹ kí n dáwọ́ sápà gbọ̀ngàn gára kẹ́nìkan wá sóṣìṣẹ́ sàmìnà kí n máa fún lówó kò yẹ àwọn èèyàn sọ pé ó yẹ kí n ti wise up kí n má fẹ́ anybody lówó mi because it's not even by me giving them that kì í ṣàwọn tó fún wọn lówó ni wọ́n ń fún wọn the Nigeria don raise people that are nice they want you to be wicked if you are not wicked you cannot be blessed in Nigeria. That's what I believe. So, ẹ̀yin tí ẹ fi ṣe mọ̀ pé mo ti sọ̀rọ̀ gan. Ẹ mọ̀ pé mo ti sọ̀rọ̀ nínú nínú ṣáàtì dáadáa. So, ẹ̀yin ọlọ́gbọ́n ló máa yé o. Ó ti yé. Agbára Gabriel must come out. Ẹnu ló fi sọ kì í ṣe kó fọwọ́ kọ pé òun sọ́rí o. Owó tí mo ní mo gbé síta ń sìn mo kàn gbé síta pé ṣé mo gbé ẹlòmíì lè sọ pé òun fúnyàn lówó kó má dẹ̀ ní evidence fún irú owó tí mo fún ṣọlá ń sìn ṣé mo máa gbogbo owó tí mo bá fún ní bá ní kó bá bá mi send sí mi ní screenshot ẹ̀ mi nílé ni ó máa ń send mi ìwọ̀ṣẹ́ gbogbo ẹ̀ máa we do it bọ̀ tó bá ti ṣe tán torí pé wọn ò láìkẹ́ àwọn tó ṣoore fún yẹn wọn máa ní kó wá dojú ìjà kọ ẹ́ àwọn gbogbo náà máa fi bá ẹ jà ibi tí nàìjíríà tún burú sí nìyẹn but àwọn eléyìí tí mò ń sọ yìí wọn ò dáwó fún mi láti fi ṣe o wọn ò fún mi lówó láti fi ṣe ṣé ti yẹ yín ẹni nígbà tí wọn bá rajà lọ́wọ́ mi nígbà iná tí n bá tà tí n bá rajà tí n bá tà tí n bá lówó tí n bá ti níbi náà tí n bá ti rówó tí n bá ti gbowó màá fáwọn èèyàn ń bẹ pé tébi bá ń pa wọn téèyàn bá wà lẹ́gbẹ̀ẹ́ mi náà tí n bá rí wọn mo máa ń fúnyàn ní nǹkan ní Canada ń bíbà yes mo ti ra nǹkan rí ọ́fíìsì in fact ṣé n sọ kọ́kọ́ fún yín ọ́fíìsì tí wọ́n ti sack mi nígbà tí mo àwọn tí mo bá ṣiṣẹ́ láti agency ẹnìkan wà ń bẹ̀ tí mo máa ń bìlì pé she always nice to me she always um, pé kò kí n hàn àṣìwọ̀n ń lò láti máa dojú ìjà kọ mi most of the time ẹ mọ̀ kan ọjọ́ kan mo wá ní mo fẹ́ mo fẹ́ wá fún ní gifts mi ò sọ lórí bíbá yìí rí mo lọ sọ́fíìsì yẹn mo wá fún ní gift ọjọ́ tí mo lọ fún gift yẹn kò ju few days ní problem tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ tí wọ́n fi dìde sí mi nínú problem yẹn ó ti máa ń wà gan tipẹ́tipẹ́ bí kí gbogbo àwọn ọmọ kéékèèké tó wà mẹ́rin kan ní kan máa rúdù sí ẹ mo mọ̀ pé wọ́n alágbára ló wà mẹ́ o pẹ̀lú conjunction àwọn kan nínú Quebec àbí Canada sí o mo mo ti gbọ́ gbogbo kádàrá mi bọ̀ tí gbogbo ohun tẹ̀ ń ṣe yẹn tẹ́ máa rò pé ṣe lẹ́ ń train àwọn kan ṣe lẹ́ fi ń ba system yín jẹ́ tí ó bá ti yá táwọn ọmọ yẹn bá ti wá use mọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní ṣe gbà lọ́wọ́ wọn la ṣe sọ fún yín sí pé call back some things that are not good any product ẹ bá ti release síta tó lè máa bàyé jẹ́ call it back factory call back ẹ call it back àwọn factory máa ń call it back tán bá ṣe fóònù tí ò dá wọn call it back tán bá ṣe mọ́tò tí ò dá wọn call it back tẹ bá ti pass àwọn energy tí ò dá síta ẹ call them back so that we can have peace in the country can be settled. there's nothing táwọn ọmọ ò ní lọ ṣe nítorí pé wọ́n fẹ́ rí owó no àkàìmọye ọ̀rọ̀ òun kọ́ ni mo sọ̀rọ̀ sí àwọn pásọ Olúkọ̀yà tí mo blog wọn yìí I talk about him but mo tún wá bí mo ṣe ṣe in Jesus name I pray mo ṣe ẹ̀wọ̀n yẹn ó kàn dà pé kí nǹkan máa kó kàn láìkè èèyàn kó máa ṣe ẹ̀wọ̀n wọn help me by me sharing him mi ì dẹ̀ help wọn náà but mo kàn show love sí wọn ni táwọn ará mẹ́mbà wọn náà bá dẹ̀ wá show love sí mi wọ́n kàn show love sí mi tó pé mo show love sí ẹ ẹ̀ tó ń love àti ẹ̀ tó ń worship. but ìyá musan yìí iṣẹ́ tó ẹ mọ̀ pé mo sọ pé iṣẹ́ tó wà lò láti ṣe lórí lórí mídíà náà ni pé wọ́n sọ fún wa pé àwọn bàbá àgbàlagbà wọ̀nyẹn wọ́n ń gba owó àwọn fún wọn lówó wọ́n fi invest wọ́n fi sọ ti tara wọn wọn ò fáwọn èèyàn ń bẹ̀ òun ti tiẹ̀ òun fún àwọn èèyàn nínú ẹ̀ pọ̀ tó lè náà ni wọ́n sì ń kọ́ láti jà Inyamuso, amúsàn ó lè when you supporting him like that you are teaching him how to be a smart thief ní amúrọ̀bà smart torí bẹ́ẹ̀ amọ̀ pé ń lò láti fi correct àwọn kan pé àwọn bàbá kan ṣé kí n dárúkọ àwọn bàbá yẹn gbà yẹn tọ́nà fẹ́ lò amúsàn láti àtàwọn ọkọ̀ láti ṣe kíní yẹn fún àwọn bàbá wọn dárúkọ bàbá adébóyè sí ṣé mo pàbàtà wà lórí mídíà máa ń gbọ́rọ̀ gan bàbá tó jólè bàbá kílẹ̀bù tó ní kílẹ̀mì kí lórúkọ deeper life bàbá olúkọ̀yà náà wọ́n dárúkọ wọn sí àtàwọn wo ni àwọn pásítọ̀ kọjá especially àwọn mẹ́fà ok ìkan ti kú nínú wọn that is uh, eh, TB Joshua ṣé ti yé ṣe àmọ́ pé mi náà ni mo jáde wá pé wọ́n náà fẹ́ get rid of all of them wọ́n ṣe náà fẹ́ get rid of àwọn báńgbà yìí wọ́n máa ń sọ pé mi kò láṣìírí kí ni wọ́n fẹ́ máa náà fẹ́ pààyàn wọ́n fẹ́ bà yé àwọn èèyàn kọjẹ́ tí a dẹ̀ bá máa gbà fún wọn ó pẹ̀lú nǹkan tí mo fi speak fún president Bola Ahmed Tinubu àwọn èèyàn hate me like shit because wọ́n believe pé ó yẹ kí wọ́n ti get rid of him so ti yẹyin ó yẹ kí wọ́n ti get rid of him bàbá náà mọ̀ náà ó mọ how many danger tí wọ́n expose ayé tí ọ̀rọ̀ yẹn expose ayé mi mo mọ many things but kì í èyàn gbọ́dọ̀ máa show fún gbogbo èèyàn gbà mí pé you know many things but me I believe in forgiveness Agbala Gabriel should stop the bullshit àwọn mélòó mélòó ni ẹ̀ṣẹ̀ tó ti dá tó bò mọ́lẹ̀ ṣé ilẹ̀ yẹn tòótọ́ ṣé ìjọba Ìbàdàn ti fún ní ilẹ̀ yẹn ṣé kìí ṣe criminal offence ṣé owó tó bá di lọ́la ń ṣe owó tó ń invest lórí ilẹ̀ wọ̀nyẹn tí ìjọba ò approve ẹ̀fún tó jẹ́ allocation tó jẹ́ pé allocation i mean acquisition land ni ṣé owó tó ń invest lórí ibẹ̀ yẹn kò ní wà wasted lọ́la kí ló ta fẹ́ jẹ́ waster owó tó ń wó ilẹ̀ tó ń wó dànù ní gbogbo Nàìjíríà yẹn owó tó ń fi invest lórí ẹ̀ kí ló dé wọn kì í wọn ń wó lébẹ̀ yẹn ní Canada because everything has a plan so don't be a waster we should not be a waster we should stop be a waster stop being a waster say to yourself i refuse to be a waster ṣé ibi tó kọ́lé sí yẹn ṣé wọn ò ní wo lọ́la owó tó invest sórí ẹ̀ ṣé kò ní lọ torí pé kò ṣe owó ẹ̀ àdámọ̀ o kàn fẹ́ jẹ ta ayé èèyàn ba baje ni ní fújọ kò kàn ẹ́ ṣé ilẹ̀ yẹn ṣé tòótọ́ ni accusation land ni ṣé ti ìbàdàn ni ṣé wọ́n ti approve fun fun fun fun fún ṣọ́ọ̀ṣì ẹ̀ yẹn ṣé wọ́n ti fún ṣé wọ́n ti fún amúsàn ní ṣọ́ọ̀ṣì yẹn Dẹ́mọ́lá amúsàn ṣé wọ́n ti fun ní ṣọ́ọ̀ṣì yẹn wọn ò tí o tó bá dẹ̀ jẹ́ pọ́n ti fun ko je ka mọ̀ tó bá jẹ́ torí ẹ̀ náà ni bọ̀bọ́ yẹn náà ṣe sọ pé òun ò fẹ́ padà síbẹ̀ mọ́ bóyá wọ́n ti fún ní fìrìfìrì pé wọ́n máa wó bẹ̀ dànù lọ́la ẹ̀sùn ọdún sáà kó jẹ́ ká mọ̀ káwọn èèyàn yé larí mọ́ mọ́ kí àwọn èèyàn yé ṣe kìnnìkan yé larí mọ́ gbogbo problem yẹn ọmọ mi ni mo pè ń sìn òun náà ló pè mí mo dá sọ pé kó má sọ púpọ̀ ń sìn ọmọ mi nìyẹn ṣọlá yẹn tó bá ti dé lọ́la ẹgbẹ́ voice note bí tó ti sọ̀rọ̀ tó ti bú mi ó ti yẹ yín yẹn that's your cup of I believe in forgiveness so there is nothing they have not done to us ìta bá dáríjì àwọn èèyàn kí la fẹ́ ṣe ní tí Jésù sọ fún wa náà ni so if I forgive you a lot of people ti mo mọ nǹkan many things sí Dino Melaye tó ṣe fún mi náà mo mọ bó ṣe dì pẹ̀lú mi ẹni pé mo máa gbé nígbà nígbà àwọn yìí máa sọ pé à wèrè lélẹ̀ ni ṣé o fẹ́ jìyà kú ni ṣé o fẹ́ ṣe kan kú ni I believe I just believe in forgiveness ni I just believe in forgiveness ni kì í ṣe pé bóyá mo mọ̀ ọjọ́ dẹ̀. I just believe in forgiveness. Ṣé wá sọ kọ́kọ́ fún yín kí n tó máa lọ láàárọ̀ yìí? Hmm. Bí mo ṣe ṣe mọ̀ pé mo ṣe fídíò kan fún Dino Malaye ẹ má bínú kò sí Dino ò sí nínú ṣẹ́ ojú yìí tẹ́lẹ̀ Dino ò sí nínú sin yìí tẹ́lẹ̀ tí mo fẹ́ sọ yìí but mo fẹ́ sọ eléyìí fún yín ó tó ọjọ́ rọ̀. Ṣé mọ̀ pé nígbà tí mo ṣe show nígbà tí campaign wà nígbà yẹn tí mo wá ṣe tí mo wá campaign fún PDP ṣé ẹ mọ̀ pé màdìmọ̀ dẹ̀ ń campaign fún PDP yẹn I wasn't signed I was just doing that because of Dino Malaya and he knows and lórí platform Dino ìkan tí mo ṣe tí mo pe Aláké ó ti yé yín minister Aláké minister for kí lorúkọ ẹ̀ náà interior àkíní kan no interior kò mineral resources àbí kí ni bí sáà mọ̀ pé àwọn ló wà nípa mining kankan mẹ́yìn bí tó wà jù Nàìjíríà náà nìyí petroleum bẹ́ẹ̀ yẹn ló wọn ló máa gbogbo Dangote and gbogbo nǹkan bẹ́ẹ̀ ibi tó wà jù nìyẹn so mo jáde fún wọn mo kojú mo kojú president dada election time ni o dádì ẹ má bínú sáà you are my daddy mo dẹ̀ speak fún yín gan ṣùgbọ́n àwọn èèyàn kan tó bá fẹ́ kó o tó fẹ́ kí ayé ẹ tó bá fẹ́ kí o àwọn ọ̀tá mi wà náà àwọn tó fi kí n tó ṣe kiri yẹ but ní tó wà nínú mi náà mo ṣe because i'm angry and i'm very bitter after doing tí mo ṣe jingle fún president name number one Minimum ni mo kọ́kọ́ ṣe jingle fún wọn iṣẹ́ tó bá dẹ̀ le dáadáa wọ́n máa gbé fún mi àti èyí tó wà lórí mídíà yẹn náà kí ló ń porúkọ ẹ̀ ìyàwó àdìsá ìyàwó àdìsá This is. máa gbéṣẹ́ fún for me. I'm sorry, Dada. ó sọ̀rọ̀ kan níjọ́ kan tí mo fi jáde tí wọ́n bá ti ń tọ́jọ̀ mi tí mo ń sunkún bẹ́ẹ̀ ó ní kí má máa jẹ́ kọ́ ọmọ mi mọ̀ torí ọmọ mi yẹn nìkan ló lè máa help àwọn èèyàn but èmi wọ́n fẹ́ tọ́jọ̀ èmi to dead kẹlẹ̀ mọ́ pé wickedness wà lórí media yìí dáadáa àwọn èèyàn dẹ̀ wicked dáadáa àwọn èèyàn dẹ̀ bá máa sọ pé mo sọ̀rọ̀ ń sìn ṣáwọn ò bu opponent wọn tó bá jẹ́ PDP náà ló wọlé ńkọ́ ṣé wọn ò bu opponent wọn but nǹkan tí mo ń sọ lélẹ̀ mo bú Aláké mo ṣe ṣáàtì kan mo tẹ́ gan sójú àwọn president but bí mo tún ṣe ń tẹ́ yẹn náà ó nígbà míì tí máa máa tí aṣáájú mọ̀ dáadáa pé mo láìka àwọn gan President Bola Ahmed Tinubu they know he knows that I love him mi ì lọ́ọ̀fù wọn torí ẹni tí o mo kàn rí i pé wọ́n máa ń wọ́n ní wọ́n máa ń build èèyàn he may the building may cause problem for the system and for himself but he build people bí mo ṣe wá ṣe ìsọdílé tí mo support dínà tí mo support dínà ni ó ní fídíò kan tó lọ gan nígbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ mu nígbà tí wọ́n campaign wọ́n sọ pé wọ́n ti ṣíìtì àwọn àwọn òwọlé àwọn làwọn wọlé kìnìkan kìnìkan tó ṣàlọ ṣe àmọ̀ pé ó like trouble ẹ pé jíròrò is a trouble maker òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ mo ṣe fídíò fún kì í ṣe ẹnìkan mo ṣe fún ọ̀tọ̀ ní one particular video mi tó wà lórí platform ẹ̀ títí di ọ̀la Video mi kan wà lórí platform ẹ̀ tó títí di ọ̀la tó go viral mi ì ni ní monetization lórí account mi So ti yé òun fúnra rẹ̀ náà ṣí ẹ̀ èmi tí tí dino fúnra rẹ̀ ló send number ẹ̀ sí mi àti àwọn group of them Ti mo fi mọ group wọn gbà yẹn pé yes àwọn tí wọ́n bínú sí aṣíwájú so ti yẹ yín tọ́ dẹ̀ ń bá wọn jà tọ́ dẹ̀ ń jà tọ́jọ́jọ́ jà secretly wọ́n send number pres vice president wọ́n send number Odo state governor wọ́n send number Dino number Arẹ́gbẹ́ number ọmọ kìnnìkan àwọn bíi mẹ́wàá tán wà ní power ni wọ́n send number wọn sí mi mo dẹ̀ jókòó mi jẹ́jẹ́ ni ṣó ti yé bẹ́ẹ̀ yẹn bọ́tẹ́ ní tó bá send ẹ̀ sí mi ń jọ yẹn ó ní àwọn ọmọ gbogbo wọn ó ní kò sí nǹkan kan tó máa ń ṣe fún àwọn ni wọ́n máa use ẹ̀ náà lè máa dà ẹ́ nù. mo ní èèyàn tó ń bá mi sọ̀rọ̀ nígbà tó ń sọ pé tí ti yé bẹ́ẹ̀ yẹn ó ní wọ́n máa use ẹ̀ wàá lò ẹ̀ wọn ní fún ẹ ní anything wàá tún wọnú problem ẹ wá mọ̀ tí mo fẹ́ sọ ó ṣí ẹ̀mí o tí n bá send message sí ó máa kà o ó máa gbé nígbà ọjọ́ kan tán ni wọ́n mú táwọn ibi iṣẹ́ mi ń pè mí pé wọ́n ti mú dino wọ́n ti mú dino mo jáde pé wọ́n lè mú dino mo àtẹ́ sójú aláké mo jáde mo ṣe apology fún iye that pé kò dúró síbẹ̀ tí àbádẹ̀ ń jẹ́ kò ní sọ fún ẹ torí kò sign contract fún ẹ direct buy of recent mo wá send message nítorí pé ó ń lo ẹni tó lò sí ó ń lo bukijese ẹ mọ̀ kan torí pé àwọn yẹn sọ pé tí ò bá lọ tó mo máa ń ṣe ẹ̀ sórí platform mi tí n bá ti share sórí platform yẹn those one will be claiming they will they will come out láti wá tẹ̀ sójú àwọn tó bá ní kàn tẹ̀ sí tí bá ní mo mọ nǹkan mo mọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ ni ìgbà míì kẹ̀dẹ̀ rí tí wọ́n fẹ́ stop yẹn torí pé n tí wọ́n ṣe fún mi ìyà tí wọ́n fi jẹ mi ò ni fe kó jẹ wọ́n àti nǹkan tí wọ́n bọ́ play mi fe kó play wọn O lèmi máa ń fe ṣe fún wọn o ṣùgbọ́n wọn ò mọ̀ ó ti yé ó wá send message sí mi let me show you the message there. Dino Malai said to me. The, the, the, the, video, the message is sent to me. Ó ṣe bí ìpò òun mọ̀ mi ló pèrè pé who are you? Ní gbogbo ayé kẹ̀dẹ̀rẹ́, ó ti máa ń sọ fún Bukky Jesse náà ti máa ń sọ àwọn ọ̀rọ̀ kan ṣó ti yẹ yín mẹ́yẹn. Ṣé o mọ̀ pé Bukky Jesse náà kẹ̀dẹ̀rẹ́ á tẹ̀ sójú àwọn APC tẹ̀ sójú. So first lady Olúrẹ̀mí Tinubu meanwhile tó bá fẹ́ tó bá fẹ́ ṣánkú tó bá bú president Tinubu wọ́n lè má dá lóhùn tó bá bú ìyàwó wọn ó máa jẹ ìyà kò sí nǹkan tó lè ṣe sí wàá jẹ ìyà lókè òkun wàá jẹ ìyà nílé bẹ́ẹ̀ ni mo sọ tó bá ti wá ń ṣe kinní yẹn mo dẹ̀ ti mọ̀ because nǹkan mi ò tiẹ̀ mi ò tiẹ̀ mi ò bú mi ò bú Olúrẹ̀mí Tinubu rí o mi ò bú wọn rí mo ti máa ń tẹ̀ sí ojú mo ti tẹ̀ sójú many people tó torí Dino Malaye but Dino Malaye is ungrateful enemy and he have nothing to offer you just to oppress you and he's using people on this social media and a lot of people tó ti speak ìfúnnu wọn máa ń ní problem Iru ọmọ tó Dorcas yẹn náà ó back Dorcas bọ́mbà tó bọ́mbà ni Dokas kill now today wọ́n ló kill Tori ẹ̀ náà lé Dokas ma máa submit ara ẹ̀ fọlọ́pàá Tori efele tó wà ní díẹ̀ gbúgbà tó ń ṣẹ̀ nígbà tó ṣiṣẹ́ fún Ògùn fún fún àwọn PDP ńgbà yẹn ní Ògùn state èèyàn a lot of people kú wọ́n dẹ̀ ń wa Amosu declare wanted Wàsíù Àyìndé ó sọ fún mi fúnra ra evele ó tún fẹnu ẹ̀ sọ fún mi ó ní òun òun fẹ́ ṣe aláàjì o torí òun ló gbé òun lọ sọ́dọ̀ Amosu òun dẹ̀ ló lọ gbẹ̀ òun padà wọ́n wá ní tí ìbá jẹ́ kó lọ gbà padà wọ́n tún fẹsẹ̀ sí wọn ò ní fi ilẹ̀ wọn máa pa ni wọ́n máa pa ni are you getting me Wàsíù Àyìndé ló lọ padà so ẹni tí wọ́n ń pè ní Dorcas ó máa lọ òun náà máa submit rẹ̀ let me let me show you ó wá send message sí mi simply because you want to please somebody yes dídá òfẹ́ please èèyàn ó wá ní who are you lẹ́ni tẹ́mi speak fún tí àwọn APC ń bá mi jà tí wọ́n sọ fún àwọn ọmọ mi tóun náà rán yàn wá sílé mi ẹ̀yàn tó wá sínú lẹ́mi ẹ̀hún ni mo mọ but I just keep quiet I just mo kàn máa mú ìtúgbà mi a máa ṣe pípé mi mọ anything ẹ jọ kò fún mi ten kọbọ rí all of them torí ẹ̀ ń gbà mí tó bá wù mo lè delete wọn tẹ bá suggest mo lè delete ẹ̀ mo lè lè show ẹ̀ ó ṣe kò sẹ́nìbọ̀ tó fún mi torí àwọn náà ó nígbà kan tó wà bí àwa tí wọ́n jẹyàn ó nígbà kan tó wà tó dàbí aṣálẹ̀ jẹ tó mu gàrí tí tí wọ́n ti ẹ̀rí gàrí mu wọ́n rí létà gbé ìgbọ̀n wọ́n rí gbé ọpẹ́lọpẹ́ ọlọ́run tó wá lu àwọn politician kan náà àtàwọn tó ti lọ sókè láti lò wọn àtòrílẹ̀-èdè wa so why tó máa fi sọ pé mo jọmọ orílẹ̀-èdè yẹn tí bá ṣe burúkú fún ẹ kó ṣe burúkú fún padà tí bá ṣe eré fún ẹ kó ṣe eré fún padà tí bá wa sọ̀rọ̀ gan ti láti blog tó bá wá rántí ọ̀rọ̀ tí mo sọ tó bí ẹnu wá wá rántí tí mo ṣe tó dùn ẹ nínú wá wá fi yíra wọn. you understand what I mean so lórí media, you know, wọ́n wà ń bẹ̀ kẹ́mánà don't play on media don't play on Facebook play on the ground ẹni tó bá dẹ̀ ṣe yamayama this time around tó bá ti rọ́pò Mama máa bá yẹ ẹnìkan jà bó pa anybody they will kill you náà àwọn wọ́n máa bẹ àwọn interpol wà ń Anybody ẹni bọ̀bọ̀ kan tán ló fẹ́ pààyàn lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń pààyàn tó máa gbé àwọn obìnrin tó máa ṣe yama. anybody nobody above the law okay i i but me but i, I believe in forgiveness ẹ wo nǹkan tó ṣe fún mi lóríṣiríṣi and i'm doing good so simply because ẹ mọ rí sí ọwọ́ mi jà tó pé mo tún máa ń praise president Bọ́lá Ahmed Tinubu ṣé ń gbà tó wá di president ní kótó ẹ̀ tó ti gbé wọ́n bò fi jáde ṣé kí mi wá padà wá máa sọ̀rọ̀ wọn bí mo ṣe sọ kí ni mo gbà lọ́dọ̀ àwọn tí mo sọ̀rọ̀ nígbà tí mo sọ̀rọ̀ wọn yẹn kí ni mo gbà lọ́dọ̀ àwọn tí mo sọ fún èló náà fún mi kí ni wọ́n fún mi tán fi compensate mi kí ló gùdù nínú ayé mi nígbà tí mo tí mo ti speak fún wọn. wọ́n tún máa ń lo iṣan yẹn tó bá ní agbára wọ́n tún máa fi bẹ́ẹ̀ jà báyìí kókó ni you understand wọ́n á tún mú orí platform wọn á bàjẹ́ wọn á dàrú bí mo ṣe dákẹ́ tí mi ò dá sí ọ̀rọ̀ bàbá akíní yẹn wọ́n ní ọmọ yẹn á máa bú mi systematically á máa throw shade mo dẹ̀ sọ fún yín tí n bá gbé ẹnu kúrò bẹ̀rẹ̀ tí wọ́n sọ pé mo fẹ́ mi ò ní dàrú pé mo jáde máa ma dàrọ̀ yín mi ní dàrú bọ̀ tí mi ti máa ti tọ̀mọ́lẹ̀ fún yín mi ní tọ̀mọ́lẹ̀ fún yín máa jẹ́ kẹ́ ṣubú sí kòtò wọ́n dẹ̀ lẹ́yìn tó bá ṣubú sí kòtò máa ń káwọn tó bá kú lọ́gọ́ ni I know what they did to my daughter here tí bá jẹ́ pọ́pọ́ lọ́pọ́ ọlọ́run tó dẹ̀ pé mo níwà òtítọ́ ọmọ mi wọ́n ti set up oríṣiríṣi nǹkan á ṣẹlẹ̀ sí mi wọ́n torí wọ́n fẹ́ máa gbọ́ bad news látọ̀dọ̀ wa people will use you èmi ò sínú necessity àwọn tí ò ti mo ti ṣiṣẹ́ mi mo believe in myself I believe so much in myself and I don't so much táwọn èèyàn tó ló kì í ṣe pé àwọn èèyàn tó lówó tẹ̀ máa ń ta sí mi mi ò fẹ́ ta sóyún tó bá lówó gan pé mo fẹ́ fẹ́ mi ká máa gba olówó káàkiri olówó pọ̀ àwọn ọmọ àbúrò mi tó máa ń tẹ̀lé mi kiri wọ́n máa sọ pé sísẹ́ àmì wọn máa ní princess gbogbo opportunity ẹni ẹ̀kí make use of máa nígbà náà ṣe make use of it wọ́n bìlí pé mo ní bàbá olówó yìí alóò fẹ́ ṣe kíníkan fún mi tó yẹ kí n dojú eléyìí kí n dojú eléyìí kí n sáyé tẹ̀sílẹ̀ máa ní no no more nobody knows tomorrow torí pé mo fẹ́ jẹ nǹkan màá kàn déédéé tẹ̀ sójú èèyàn màá tẹ̀ sójú eléyìí àbúrò àánú òjò tí mo gbé síta mo kàn gbé síta káwọn èèyàn tó máa sọ pé irọ́ ni ọtọ́ bọ́lá yẹn máa ń pa i forgive people many times wọ́n ti disturb ayé mi sí àánú òjò tó ti dì pẹ̀lú mi mo mọ ọgbà míì mo wá tún mọ̀ màá kàn tún wo tó bá tún bá mi àbí tó bá sọ̀rọ̀ tó bá nídìí ẹ̀bùn tí bá ní màá lágbára màá ṣe fún wọn. I will do it but káwọn èèyàn máa sọ pé wọ́n purọ́ ni but when n forgive yẹn kò mí be bí a mo rí nǹkan tẹ́ni yẹn ṣe ká máa believe pé bóyá ṣe ni You are the rí mo I believe in forgiveness ṣùgbọ́n won't forgive me, bẹ́ẹ̀ tó bá kù push. kan do í jìn to. kòtò Ọlọ́run máa gbà mí lọ́wọ́ ogun tó bá fẹ́ tì mí sí Let lẹ́yìn share video me. fídíò mi Auto Bola ṣé dino máa sọ pé tí òun di òkò rírọ torí pé ó jẹ́ dino ó dẹ̀ ti connection koni ní kù mommy abi lẹ́yìn gbọ́ tó sẹ́ndì nọ́bà ẹ̀ fún mi fúnra rẹ̀ tí mo ṣiṣẹ́ fún ẹ mo ṣiṣẹ́ fún mo ti speak fún kò ń ṣe ọdún mẹ́wàá àmì ìmúlẹ̀ ọdún mẹ́wàá kò ń ṣe ọdún márùn mo ti speak fún lọ́jọ́ tí mo ti torí social media tó ti ní problem pẹ̀lú APC tó ti cross láti APC lọ sí PDP mo ti speak fún tó ní problem tí máa sọ pé ẹ má pa o ẹ má pa o ẹ má pa o àbúrò màmá mi ni o kò tán mọ́ màmá mi wọ́n kàn jọjọ wá láti òkun ni wọ́n jọ wá láti Kogi ni so ti yé I speak for him kí ni mo gbà ń bẹ̀ tó bá dẹ̀ speak fún politician kan ìkan máa dìde sí ẹni wọ́n máa bá ẹjà wọ́n tún máa tájẹ̀tì ẹ̀mí ẹ̀ wọ́n máa tájẹ̀tì ayé ẹ̀. nígbà tí mo sọ̀rọ̀ aṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ̀rọ̀ wọn àwọn Wàsíù Efele àwọn ọmọ gáràjì MC àti gbogbo wọn Masaria àti gbogbo àwọn tó ṣèkà fún mi yẹn ló jẹ́ kí n sọ̀rọ̀ wọn mo dẹ̀ tú àṣírí àwọn náà ni àwọn bàbá yẹn náà dẹ̀ mọ nǹkan tí mo sọ and they will understand because a lot of people they oppress you after collecting your thing wọ́n tún ná èlé lórí wọ́n ṣe é ṣe fún Muyideen yẹn wọ́n owó ẹ̀ ni wọ́n ná wọ́n tún ná torí òun náà dáwó fún wọ́n wá ní àtú eh, ah, ẹ̀ ni wọ́n fi mọ̀ and fucking what kì í ṣe ẹnìkan náà ló detect òun náà gbé ẹnìkan náà ni wọ́n fi detect náà bẹ̀rẹ̀ sí dáwó fún labẹ̀rẹ̀ sí dáwó fún náà. this is what people do to people they use you tí wọ́n bá ṣiṣẹ́ ẹjọ́ tó bá leye ohun gbà tó gbé ọ̀rọ̀ Elégùṣì lọ wọ́n forúkọ mi sí nọ́mbà abì kan láti include orúkọ mi sínú wọn so that we have problem I won't be able to go to Lagos I will go to Nigeria when it is time ẹni bá ní má dèmi ní débà ẹni bá ní má dèmi ní débà okay tó bá ti ṣe tán kó sọ fún mi o when you are ready just tell me mama I'll now and then I will off the phone and where we go are you getting what I'm saying. Let me send the message to you. I just want to show you. Sin is believing. Because ẹnìkan sìn, ó lè bá wọn jà, ó lè bá wọn anybody. Tí gbogbo wọn bá lọ ń bú ìyàwó President Bola Ahmed Tinubu for what? Ìyàwó wọn mélòó mélòó ni wọ́n nǹkan tó bọ́ tó fi ń lọ mélòó náà lè fi lọ wọ́n máa ló lọ power ó ṣe kìíní kan ṣe I believe in forgiveness and you don't forgive and you call yourself who are you you don't forgive and you want other people to forgive as well tó bá ní kó pa àwọn wọn ti ní pa wọn ni gbogbo yín tẹ máa fẹ́ condemn yẹn tẹ máa fẹ́ ṣe kìíní kan mo kàn fẹ́ sọ fún yín ni anyway you see did you see ní ìrọ̀bẹ́ yẹn I want to show you from the back. For you to know it's the one. phone we got you for months. Let me cover the face of the the the. Mo cover phone number You see? Bye for now. they use you ẹlòmíì tó bá kàn dédé bá wọn kàn dédé tag ẹ they want to use you no money nothing no benefit you can benefit from them use and dump and they will cause all the people tó bá use wọn tó bá ti use wọn tán wọn wá cause a lot of problem nínú ayé wọn wọn dẹ̀ máa fi wọn lẹ̀ ni wọn máa lọ torí ẹ̀ èyí tó ná pààyàn yẹn tí wọ́n ti declare wanted kò sẹ́nibọ̀ tó lè support ẹ̀ Dorcas must support himself àwọn tó bá support ẹ̀ wọ́n á lọ jáde bí Wàsíù ṣe gbé ọmọọṣẹ́ lára àwọn tó ṣẹ́ fúngbà yẹn tó tó lóun láìkì tó gbé lọ sí police station tó gbé lọ fún Ogun State Commissioner Ogun State Amosu tó lọ gbé fún wọn lógun State fúngbà tó ń dìkẹ̀ wọ́n tẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti ń ṣiṣẹ́ fún kó gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá yẹn kó lọ deliver ẹ̀ fún tó bá dẹ̀ tó ti yá wọn release ẹ̀ fún wọn simple mọ́ ṣe ṣe nìyẹn kò ṣe pé kí ìjọba nàìjíríà kọ́lọ́pàá kó declare your wanted either you are right or wrong you must present yourself and you put it to your media person and then you put it on media to bá jẹ́ pé wrong things don so. you understand me To bá fẹ́ pa wọ́n mọ̀ tó dẹ̀ pààyàn but kí wọ́n sọ pé ọlọ́pàá ń o kó declare wanted kí gbogbo àgbáyé ni kó wá máa sá kó máa sọ pé don go you are slapping the whole country so let us put this thing right gbogbo bad energy tẹ́ bá ti sọ sí public call it back ẹ pé padà kò help anybody so tó bá kàn pààyàn kò sẹ́nìbọ̀ tó fẹ́ mi lówó rí o kò sí ọlọ́run eléyìí máa kò sẹ́nìbọ̀ tó fún mi ní owó rí láyé mi nínú pọlíṣà kò sí ẹnìkan ló ní kí n mú àkáǹtì nọ́mbà mi wá ń gbà mo ní mo fẹ́ move I say I want to move from Quebec to another another state because I wasn't find life easy because I wasn't speaking French and he asked me nígbà yẹn wọ́n jẹ́ commissioner wọ́n jẹ́ minister for àwọn ló wà in charge of àwọn to wà foreign kìnìún náà ní passport àwọn kìnìún orúkọ ẹ̀ that's Aregbe mo ẹ mọ̀ pé mo ti sọ́rí wọ́n ní kí n sẹ́ni kìíní mi sìn sìn sìn sìn ìgbà yẹn wọ́n ní wọ́n ń dìpọ́t àwọn èèyàn wọ́n ní kí n sẹ́ni àkáǹtì mi sìn sìn sìn sìn send this now now now now mo dẹ̀ send it bí mo ṣe send it tán báyìí gbà ní nǹkan mọ́ nǹkan tí wọ́n fi wá ṣe kìíní yẹn mọ́ ni létà mo kàn wá gbẹ́ pé odò tí gbó ní yẹ̀yẹ́ lọ kò wá tán ẹni bá a wù kó jẹ́ sódà kó máa bómi lọ wọ́n kàn bí tó ti ń jó wọ́n kàn táàgì mi lọ mi ṣe gba àkáǹtì ọ̀bà yẹn mo dẹ̀ sí post wọn mo ṣiṣẹ́ happy birthday fún wọn nígbà tó ń ṣe birthday wọn fún mi náà kí ni mo fẹ́ máa ṣe gbogbo yẹn fún mo kò ń ṣe kò ń ṣe tótórí wọn tí wọn bá máa help mi tí wọn bá máa help mi wọn ò ní rí ẹ pé kó kú kó tó di pé wọn help ẹ wọn ò ní nǹkan tó fẹ́ ṣe fún mi náà sọ but èmi ní nǹkan tí mo yìí ṣe fún wọn tó bá ṣe nǹkan tó dáa fún orílẹ̀-èdè nàìjíríà sì máa gbé wọn máa sọ pé yeah that's good but èmi ò láìkí máa dúró láàrin ibi tí wàhálà bá ti wọ̀ èmi máa dẹ̀ ṣiṣẹ́ to problem ni but anybody cannot use me and just dump me bọ̀tí nǹkan tó kàn ṣẹlẹ̀ náà ni pé òṣà tó bá ṣe mí tó bá lè gbàgbé wá fi mílẹ̀ bó ṣe bá mi torí mi ṣe wà mí ṣe oníbàárà mi dẹ́ṣẹ́ àwọn tó máa ń pàtẹ́wọ́ pẹ̀lú politician náà àwọn tó ń pàtẹ́wọ́ pẹ̀lú politician tó máa jẹ́ pé wọ́n ní charisma wọ́n lè fún wọn lówó màmá mi ti pàtẹ́wọ́ dáadáa ó gba àbùkù ló gbà bọ̀bẹ̀ àbùkù ni mọ́mì mi ó tẹ̀lé wọn lọ Sókótó ṣùkọ́lé wọn lọ́kàn fàṣà ó ṣe PDP ó ṣe APC wọ́n fún ní àwọ́ọ̀dù ó máa ń lọ Sókótó máa tẹ̀lé wọn lọ́wọ́ máa ní wọ́n fẹ́ fún wọn ní ó kàn máa fojú rí mo ń fúnyàn mo ti ń ta mọ́tò kò sówó politician bẹ́ẹ̀ mo ti ń ṣe little little things mi láyé kò sówó politician kò sówó anybody ọlọ́run ló kàn ṣàánú fún mi ní little way mi mo dẹ̀ ń push my soul jọjọ àwọn èèyàn nobody must be riding me i just be taking me as if pé bọ́dẹ̀ ṣe ṣe fún thousand of people nìyẹn wọ́n máa kó sínú problem ìní máa kú síbẹ̀ wọ́n máa fàyè ẹja ogun àwọn máa gbádùn àtàwọn ọmọ wọn wọ́n sọ àwọn ọmọ ọlọ́mọdé aláìní bàbá tá aláìní ìyá bàbá tá ẹlòmíì máa jẹ báyìí nítorí pé ó ń sọ àná ẹ burúkú òṣì ìyẹn dídùn nǹkan tó sọ fún mi nìyẹn mail ló sọ o inú oṣù yìí ni o no june la wà báyìí ó jò pé mi ti bá jáde níjọ́ bóyá máa sọ̀rọ̀ mo àìfẹ́ máa tà ó just smile mo kàn rẹ́rìn ni tí bá ti sọ tó bá ti sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ìgbà yẹn Bukky Jesse máa bínú ló máa jáde you understand me Bukky Jesse now now will come out ṣé ti yé bẹ́ẹ̀ yẹn tí bá ti share picture Dino báyìí Bukky Jesse will get answer I mean get upset but go and check my video go and check me for like five years ni mo ti máa ń share ṣé mo you know i'm just you know mo ti máa ń ṣe mo dẹ̀ máa ń speak fún ìgbà tó ń dẹ̀ tún gbé jáde náà tó ní kó wá go ẹ̀ mo pe náà mo ní à ah, ilé jìnnà ní àjálẹ̀ ìyẹn mi pé underground tó nígbà yẹn i'm not counting you with those people ipe bóyá àwọn kan you understand me ní tó bá dẹ̀ wù yín kẹfà yé yín ṣe you won't use your life àánú òde ní máa kàn báwọn èèyàn jà kankan kankan tí ọ̀kan bá ti sọ̀rọ̀ ń pa kankan bìlí pé o ti lágbára àbí o lè pààyàn àbó oníbọn àbó ní ipò kan kó wá bìlí pé o lè finish ẹni yẹn dànù that's not good all these people majority of them they are ungrateful elements àwọn tó bá ń ṣiṣẹ́ fún wọn báyìí majority torí ẹ̀ aṣíwájú àwọn tó ṣiṣẹ́ fáṣíwájú ẹ lọ wò wọ́n nígboro nàìjíríà yẹn àwọn tó bú wọn ta ló lè ó lè ṣe nǹkan kan fún wọn you can you can do anything to them àfi tó bá rí epo tí ń ṣe wèrè gangan ó yẹ kó ti mú àwọn wàsíù yẹn kó ti bá fa pa wọn dànù kó ti mú ẹ̀mí sí kó ti padà bọ̀ wọn ọ̀pá wọn kàn surprise ẹ̀ báyìí wọ́n dẹ̀ máa tún dá wọn lóhùn náà pé tó bá kù dẹ̀ kàn kúrò bẹ́ẹ̀ wọ́n pa àṣọ pé ẹ lọ iṣẹ́ kórìí yín pé ṣe é rí ẹ mọ bó ṣe ń lọ tẹ́ bá ṣe wèrè wèrè á torí my constitution my love personal life is different from Nigeria constitution I will face Nigeria constitution I will support Nigeria constitution finish so tẹ́ bá ṣe wèrè wèrè á ṣe yín àárín nǹkan tí mo fi láìkí aṣíwájú títí dòní rè tí n bá gbé wọn sókè pàápàá kérò má sí lórí platform mi ẹ lè fìyà jẹ mí bẹ́ẹ̀ ni tí n bá gbé wọn sókè tí n bá sọ̀rọ̀ wọn ní burúkú máa compare fún mi ilé ni mo fẹ́ wà láìjẹ́ àkẹ́ṣẹ́ anything fún mi both home and abroad ẹ lè ṣe because is now a president kí láǹfààní ẹ̀ tá speak fún tó bá use ẹ̀ tán tá tún fi ẹ sọ́wọ́ ikú tá tún mẹ́lò míì èèyàn nìyẹn ni aṣáájú is the best mo ń lọ báyìí mo tún máa padà wáyé bá ní má dèmi ìdè bá aṣáájú àtìyàwó owó kẹ̀dẹ̀ president olómi senator olúrẹ̀mí tinubu i love you wàá ṣe eré fún àwọn èèyàn wọn ò ní mọ̀ ọ́ majority of the christian dẹ̀ ni wọ́n dẹ̀ máa ṣe pé ẹnìkan ìkà kan ni wọ́n máa ní ẹnìkan president kan ìkà kan ni ṣé ẹ̀yin ìkà olóore lẹ́yìn ni olóore lẹ́yìn tó máa ṣoore fún tẹ̀ ní fi kankan tẹ̀ ẹ máa ṣèkà fún yàn padà ni ṣé olóore ni yín gbogbo àwọn tó súnmọ́ president Bọ́lá Ahmed Tinubu náà máa máa ń gbé sókè wọ́n ní olóògbọ́mọ mm, gáràjì sókè o olóògbọ́mọ kíní kan sókè ṣe wọ́n ṣeré fún ní ẹyan àtọmọ tí ò ṣe gáràjì àtọ tó jẹ́ gáràjì èwo lẹgbẹ́ sókè sọ fún wa ẹ sọ fún wa tí òun jẹ́ pé máa gbé wọn tẹ máa gbé wọn jù sílẹ̀ máa gbáyé wọn jẹ́ systematically just use the money to oppress to destroy people's life ìyẹn tí mo gbàgbọ́ bẹ̀ nìyẹn o tí bá jáde níjọ́ yẹn wọ́n gbé wọ́n ní ah, ẹ wo nǹkan títí lè ṣe ọmọ máa fọ́sà àwọn sẹ́ni kan lọ́gbọ̀n ìgbà tí mò ń ṣiṣẹ́ fún kò sọ pé madam don work for me o madam don ṣe kíní kan for me o simply because ẹlòmíì lè tẹ̀ sójú Olúrẹ̀mí Tinubu sí madam ẹ má bínú máa ọ̀má mi ó lè tẹ̀ Bukky Jesse lè máa tẹ̀ sójú aṣáájú kó lè máa tẹ̀ sójú Olúrẹ̀mí Tinubu lẹ́ẹ̀ni wọ́n má lè máa gbé sókè kó máa sọ pé ìjà tó wà nílẹ̀ ìjà Mohbad yìí o ó ti di ti PDP àti APC bẹ́ẹ̀ ṣe máa rí you cannot and I cannot support you with that because àwọn wọ́n ti lò ó fèmí rí kò lè jẹ mímọ́ nítorí ti lò fún mi géèmù tó ti gbá fún mi tẹ́lẹ̀ kò lè ṣe kò lè géèmù yẹn ò lè ta mọ́ tẹ́ bá lo the same tactics kò lè wọlé mọ́ kò lè wọlé mọ́ mi Game wọ́n géèmù tẹ́ fẹ́ lòun sì fẹ́ wọlé màá dìde màá sọ pé mo fẹ́ máa bá pdp jàpé mo ní mo níbọn ni ṣé mo léyàn power ni àbí mo lọ́kọ ni ṣé mo ní bàbá tó jẹ́ yàn tó jẹ́ tó wà original biological padà ṣé mo ní ni kí ni mo ní gbójúlé tí mo fẹ́ máa ṣe bí ọlọ́ba wọ́n máa wọ́n máa gbé ìwọ jáde wọ́n máa ní kó máa ṣe bákan àwọn fúnra wọn kẹ̀dẹ̀rẹ́ wọn ò lè bú wọn tó bá bí jìnnà máa mà láyè dáadáa sí kó bú president Bọ́lá Ahmed Tinubu tó bá bí dáadáa àtàwọn tó ránṣẹ́ kan kó bú wọn rẹ kó bú wọn wọn ò lè ṣe náà tọrọ fi ti wà gan sí must not bully and you are telling telling other people children to bully just to ruin their life wọ́n máa ń ná fẹ́ yẹ̀yẹ́ mi èmi ṣe dáadáa fáwọn èèyàn ni èyí tí mo sọ nípa amósù tí mo sọ nípa tí mo sọ nípa kí lorúkọ bọ̀bọ̀ yìí sìn pásọ̀ yẹn mo kàn sọ fún ni mo donate sáyé kó sọ fún mi tó mo donate sáyé tiwọn tó donate sáyé mi mo jáde níjọ́ tí nígbà tí mo wá fún mo mo mo wá ṣe charity wọ́n wọ́n san owó ilé fún mi níjọ́ yẹn owó ilé Nàìjíríà tó ń san last time ní last mo fi sanwó fún gbogbo wọn lórí social media mo dash wọn mo ṣe yamayama mo fún amos eh, church àgbàlá àtúrà yẹn àgbàlá àgbàlá gabriel mo kàn ń fún lówó torí pé ó ń gbé àwọn èèyàn mo ń fún mo ń fún mo wá tún fún àwọn èèyàn lórí owó mo tún pè wọlé ẹ mọ̀ kan ó wà dọjọ́ yẹn mo wá ní à mo wá ṣerú mi bákan mo wá mo fẹ́ sanwó ilé o kán fún mi lówó kò sẹ́nìbọ̀ tó fún mi ẹnìkan kàn fún mi one thousand naira oni níye tóun níní olóhùn ní two thousand nínú àkáǹtì olóhùn dẹ̀ fún mi one thousand irọ́ ni because nobody want to give because you won't believe pay. you have to be giving them and they are not giving you how can I be working and be giving gbogbo tó bá fẹ́ mi lè máa fi ṣe dáadáa káwọn èèyàn máa fún mi taking you for granted ìyẹn mi pé àwọn kan wọ́n fẹ́ lò wọ́n ni àwọn tó dẹ̀ You only yẹn ó ní ìjà tó fi wọ́n ń He systematically nísìnyí báyìí irú búkí jẹsẹ mi ìfẹ́ náà dárúkọ ẹ̀ mọ́ because ó kéré gan mi ìdẹ̀mọ́tẹ̀ ti sọ ọmọ tí ó bá ti ọmọ ti lọ ọdọ́ kò bú mi direct kó call me out gbogbo owó tó ti gbà lórí gofọmi yẹn ń sìn kó jáde kó sọ pé iye báyìí la gba oye tá a ti sọ fún lọ́ọ̀yà rẹ̀ wọ́n lè ṣe account but ó lè everybody á dẹ̀ máa sọ̀rọ̀ ó lè ó lè dẹ̀ ní everybody but èmi ò mí sínú àwọn tó jalè kẹ́ sọ fún mi dẹ́ ti dáwó fún mi ẹni tó kọ́kọ́ fún mi nígbà tí mo lọ fúnyàn kan tí mo bẹ̀rẹ̀ tí mo fúnyàn lówó lórí bíbà wọ́n mà tó ara jẹ̀ lọ́mi ó ní òun fẹ́ fún mi ní hundred thousand kí n mú àkáǹtì màmú ní kó fún kó wá sọ́dọ̀ orí platform mi kó lọ fún wọn fúnra rẹ̀ I'm doing it not you that will tell me what to do Now we náà ìwọ ọlọ́kọ́ ló máa sọ fún mi pé jáde lọ bẹ́lẹ̀ sọ̀rọ̀ jáde lọ bú eléyìí jáde lọ lọ tẹ̀sójú eléyìí jáde lọ apologize for eléyìí I'm not a dummy and I'm not a robot I know I have my brain and I know what you and I'm doing my thing before you come across me you can't turn my life to yours Me, ní mi ní ajákàyé mi ìdẹ̀ nífẹ̀ẹ́ kò yà lè jákàyé mi tó bá dẹ̀ ti mọ̀ tán the sọ pé tàn bá ti fi tẹ̀ ṣe ó máa wickedness let us stop in our society and nobody must oppress me i'm going for now bye for now